الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي محمد وعلى آله وصحبه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلاله في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى زوجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى زوجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يوم وما الله سبحانه وتعالى وتقول wa ní òwúrọ̀ yìí àti ọba adẹ́dà ọba tó fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi ìtú wa ká gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yọmúlá ahad tó bá gbẹ̀yìn. by nature. it.

Thank you. bless ọba adẹ́dà yá fi láàrin ọba adẹ́dà sọ ọlọ́run máa záàkú azáàkọ́lá òkúlù bá wọ́n wọ́n kò láyà àjẹlẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n kú lójú ọ̀nà ọba adẹ́dà gbé ọkàn ẹ̀mí wọn ó gbé kú lójú ọ̀nà pé kí ni ọba adẹ́dà kì í tọ́ ẹni tó bá fojú ọ̀nà rẹ̀ lẹ̀ kì í tọ́ sọ́nà ló fi rálì jẹ́nà wọ̀ fásitì ẹni tó yẹ fásitì wọn ẹni tó yẹ pé ó gbẹ́rù parí ó necessity wa wípé tí wọn gbé wa ó ti fẹ́ máa ṣe kí ni ìjọba rẹ̀ láti ọdún mẹ́rin ilé ilé ṣe ọ̀rọ̀ rẹ dìbò ayé dìbò dára gbogbo àìṣedéédé ó ti dàbá kan náà mẹ́díkálì tí kọ́ọ̀sì ìsinsìnyí bá jẹ́ nǹkan. máa bá a lórí ra rẹ̀ dá ìbá máa wí àwa wí ojú rẹ̀ wálẹ̀ wọ̀ fún níbẹ̀ ni wọ́n ní kí wọ́n bí abáàlì ní gbogbo olóṣù fún nígbà ní. fún àwọn àwa òní ní táwọn ṣe ń ṣe iṣẹ́ tó tó o bá ti kú ẹ̀ dúró tó bá ti kó ẹ̀mí tẹ́mi rẹ bá ti kóró ní ìkóró iṣẹ́ ọwọ́ rẹ rò ní ìkóró tó bá ti ní ìkóró ó ti ọ̀rọ̀ sọ́gbà nìkan gbogbo tí ó fi ní ìṣòrí lọ́mà lọ́mà tẹ̀sẹ̀ lọ. lójúṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ fún ṣe ń tọ́ kọjá àlà tí èso òfin rẹ̀ ṣe ń tọ́ ọ̀sán ní pé kò sí àdúgbò àdúgbò pọ̀ ẹni tó bá ní ìlú sọ tó ń gbé kéde ìgbìmọ̀ rẹ̀ tó fò. ẹni tí ó bá ń ló fi jẹ́ solution kan ṣoṣo náà lọ́wọ́ àwọn olùkọ́ kí n sẹ́rí padà sẹ́rí padà yẹn ní pé kéèyàn mùsùlùmí tó máa gbólóhùn àwọn àfáàlù ẹ̀wọ̀n gbà ní ọ̀nà Islam torí wípé ọba yìí sẹ́rí padà ni ọba àmọ́ wò pé a ah, oríjì mi torí ẹ̀dá kò kò ní choice ní gbogbo ògbà a ní ìjọba adẹ́dàá bá ń ṣẹ̀ o ní ìdí rẹ̀ láti ní àforíjì tó ń bá ń ṣe tó ń fẹ́ o ní ìdí rẹ̀ láti bẹ̀ yí pé kó fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ kó má já o nídìí rẹ̀ ìtọ́ba kù sí yóò ṣe kún a ní ìdí rẹ̀ ló fi jẹ́ pé ìmọ̀ pé ń gbogbo ògbà ọ̀ràn yẹn bá a sọ fún pé tó o bá ti bí sí pẹ̀lú iṣẹ́ iṣẹ́ tí wọn ò gbé fẹ́ nu ìlapa nínú ara rẹ nínú ẹ̀mí rẹ ẹ̀mí rẹ ó máa kọ́lẹ̀ lórí àti ṣe dáadáa tẹ́mi rẹ bá ti ń kọ́lẹ̀ láti ṣe dáadáa ara rẹ gan máa tẹ̀lé torí pé kí ni ẹ̀mí lòlùdarí ara ìṣẹ́nà náà sọ́nà máa ń sọ nínú ìlú ààrẹ ọ̀dàmọ́ àti nafsi taqwa wọ́n dẹ́dà bá ń fi ìpáyà tí kò ní jẹ́ kí ẹ̀mí mi ó sì lọ́nà téèyàn ó fi sórí bá ń fi sínú ẹ̀mí wọ́sẹ̀ kìá bá ń fọ̀mọ́ fífọ̀mọ́ rẹ̀ ní wípé kéèyàn má ní gáfílà ọmọ. ó gbà ẹ̀rí ọkàn jẹ́ ọba adẹ́dàwà ọmọ ntúmọ̀ ọgbọ́n ntúmọ̀ sọ ó dẹ̀ rí ntúmọ̀. bí ọkàn èèyàn wọ́n bá ń ṣe jẹ́yàn sí bẹ́ẹ̀ lẹ́mí rẹ̀ ó sì máa gbóde sí bẹ́ẹ̀ ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ó sì máa yanjú sí bẹ́ẹ̀ làtúbọ̀tán rẹ̀ ó sì dá sí tí máa ti ń jìnnà sí bẹ́ẹ̀ ni ó sì máa jìnnà sórí rẹ̀ sí. ọba adéla ti sọ pé àlá ẹ̀fẹ́ ti sí mẹ́ta ìdíkiri lọ pẹ̀lú òwe tí ọba adéla tètè ní ìlú ilé àtẹ̀ máa fi. gbèdéke tí ọba ti sí nínú ọ̀rọ̀ ẹ̀dá tó jẹ́ ìgbé ogún tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sẹ́lá ń fi ilẹ̀ fún ó mọ ìjù oní jíjẹ ọ̀fẹ́ wọ̀sán oní tọ́sán ọ̀fẹ́ ẹ̀bọ oní tọ́sán ọ̀fẹ́ ìgbọ̀nsẹ̀ oní tọ́sán ọ̀gbọ̀nsẹ̀ tí wọ́n fẹ́ jáde oní tọ́sán tó ọba wà nílé ìgbẹ̀sẹ̀ kan oní tí ọ̀ẹ́kọ́ máa rò ọ̀fẹ́ sùn ó jí ọwà ní òkè ìṣòro inú rẹ̀ ń dùn oníbo gbogbo ẹ̀ pátá kò sí ọ̀kan tọ́ba adẹ́dà ló sọ pé má fọ̀rọ̀ ná onífìlì kìtàbí ó ní mí ń ṣe ń ààfin kankan lẹ̀ nínú tíra ìlà àdásí kí ló kún yẹn òkun yẹn ní díkìrì rántí ọba adẹ́dà gbogbo gbà bọ́ ọba ṣe kún fún sí bẹ́ẹ̀ ni ọkàn ẹ̀mí rẹ̀ ó ṣe mọ́ sí bọ́ ọba bẹ́ẹ̀ mi rẹ̀ bá ṣe mọ́ sí bẹ́ẹ̀ ni ṣe ọwọ́ rẹ̀ ó ṣe mọ́ sí ìdílé àlẹyà afáàní olùkọ ìlú sí àlọsọ ìwé ìmọ̀ ṣèrántí ọlọ́run ọba ní gbogbo ìgbà olùgbésẹ́ fún àwọn màláìkà ní ilẹ̀ tí wọ́n bù fún ọ nínú ọgbà àdìjánná pé kí wọ́n máa ti kí kí wọ́n máa bọ̀ ọkọ̀ kí wọ́n máa bọ̀ o bá ti dá mi bàbá àgbàgbọ́ kí ló sọ fún jíṣẹ́ náà sọ̀rọ̀ àrùn sí mi nípa àlìjánà ó ní ẹ̀ka àlìjánà rẹ̀ pẹ̀tọ́ máa ní ó ní téèyàn máa gbìn sí i tí máa jẹ́ ọ̀ṣọ́ rẹ̀ gbogbo wa ó ní subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al bọ́n bá ń ṣe é ṣe é sí tó ń ṣàwọn àkàrìyàn sí i bẹ́ẹ̀ ni àwọn engineer lọ́wọ́ bẹ̀ wọ́n lọ́wẹ̀ kí wọ́n máa bísí pẹ̀lú mansions tí wọ́n máa kọ́ fún wọn nínú ọgbà ìjẹ́nà bọ́ọ̀n bá ń ṣe ń kónú róde bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa stop ló fi jẹ́ pé mùsùlùmí hipsi lisa ìṣọ́ ẹnu pàtàkì gan torí pé kíni ìpìlẹ̀ oríire ẹni ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kálímà ti ṣahada ẹni tí yóò ṣe kálímà sí ọ̀rọ̀ àlìjáná wọ̀ kò lè rí wọ̀ láíláí ẹnu ni gbogbo oríire ayé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ àti sórí ibú náà wẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ òbí pé mùsùlùmí ń jí àwọn sálàfù ní ń tọ́ yẹ jù ó tó lọ sọ kó tó sọ̀rọ̀ lọ bá dẹ sọ̀rọ̀ jẹ́rìí mú bẹ kò ní sí ètí ó sì sádà torí kí ni tí ọmọ tọ́ka sí bẹ́ẹ̀ sì rí sísúnmọ́ bá adẹ́dàdì ìṣẹ́nà sọ́dọ̀ àṣọ́nà sọ pé àwọn tí ó jìnnà sí mi jù lọ́jọ́ ọ̀gbẹ́ni àbíkíyàmù tí èmi wò jẹ́ ìmọ̀súnmọ́ra nínú wọn ó ní àwọn tẹjọ ẹlẹ́jọ́ àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹjọ́ ni kùlà tí ò ní sí nǹkan kan nítọ́ka jọsọ́nà nínú rẹ̀ tó rí dìmú àtàwọn tí wọ́n máa ń bòst ṣé ìyẹn tí yóò bá bòst ṣé kẹsẹ̀ nínú ẹ̀ ní òfin bòst ẹni ní òfin bòst kí ni kílẹ̀ ẹ̀dá kan kí ló ní tí ó fi bó sí kò sí kankan tó o ní tọ́jẹ́ tiẹ̀ tó o dẹ̀ ní kápá lórí rẹ̀ àtọ́ba adẹ́rẹ́ bá jọ ẹ lẹ̀ àìmọ̀mọ̀ rìfá rẹ̀ sọba tó fún ọ̀hún ewu ẹ̀rọ ni, ewu ni èbúté sọ pé ẹni tó ni, ní mọ̀ máa wo gbogbo ẹni tó ní ìmọ̀ tó jẹ́ pé ìmọ̀ ni wọ́n ní láàyè rẹ rẹ nílẹ̀ lẹ́mọ̀ ẹ eh, ohun tí ń gapa ohun tí ṣe kíní wọn pé àkáwọn ah, ọmọ ọmọ sùnmọ̀ kì í ṣe ní mímọ̀ ó kàn ní information ni imaamu náà máa di kọfí mọ́ ọlọ́run mọ́tò wọn wá sí alùpùpù pé lẹ́sẹ̀ ní ilé mi kẹ́sì rẹ̀ tẹ̀lé wáyà mọ́kà yìí mọ́kà yìí mọ́kà yìí mọ́kà yìí kólé yìí ṣe mà nàmẹ́lẹ̀ ilé mi النور الذي يقذفه الله في قلب العبد ó ní ìmọ̀lẹ̀ tọ́ba adẹ́dà tó ń pè sílẹ̀ lẹ́nu ó ní ìmọ̀ tó jẹ́ pé yóò mọ̀ wọ́n ara ẹ̀ kí lọ́ọ́ fẹ́ ga pa kí lọ́ọ́ fẹ́ sọ̀sọ́ sọ̀sọ́ mọ́ra kejì gbogbo tó o sọ ọ́ àkáǹtì kí lọ́ọ́ bá adẹ́dà á fi parí ẹ̀ oníta àṣàbò náwó ayé náwó wọn ń dọ̀wọ́ àwọn nǹkan kékeré lẹ́ẹ̀ máa ṣùgbọ́n lọ́dọ̀ ọba adẹ́dà ọgbọ̀ngbọ́n kí ló jíṣẹ́ náà lára sọ́nà ó léèyàn sọ̀rọ̀ kò ní mọ rírì rẹ̀ dáadáa tí ó fi ṣe bá sábàbí tí ó fi kó láyé yóò máa ká kòkó dáadáa wọn torí gbólóhùn ẹnu ó ní yọ́dẹ̀ sọ̀rọ̀ míì tó jẹ́ pé tí ó fi jáde láyé kò ní bọ́m̀bẹ̀ tó bá dọ̀rùn gan yóò máa ràn torí pé kí ni ọkọ̀ já níbi ọ̀rọ̀ sísọ ọba adẹ́dà ló fi là ó ní la khayra fi kathirin min najwaakum kò sí dáadáa kankan nínú ọgọ̀ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ̀ sọ illa man amara bi sadaqati. àwọn ọmọ ìjọba máa ń pàṣẹ yìí pé káwọn èèyàn ń rárá rárá wọn lọ́wọ́ nípa àwọn màlàkì lọ́wọ́ sí dáadáa wọn. àwọn màrúfin tàbí ń pàṣẹ dáadáa ọmọ ìjà ṣe báyìí báyìí ìjà ṣe báyìí ká fi ní islah bẹ́ẹ̀ ní nas tàbí wọ́n ń àwọn èèyàn àbí wọ́n fẹ́ dàrú wọ́n wá ní tóbi pàápàá jùlọ lọ́kọláya lọ́kọláya torí pé kí tẹ́nìkan ò bá jẹ́ wúrẹ́ tẹ́nìkan jágùtà ọ̀rọ̀ ò lè rọ́gbọ́n tó o bá ní gbogbo ògbà o fẹ́ ṣe pé èmi lọ́kọ́ ó dàrú a yà wá kọ́ sọ pé òjíṣẹ́ náà tá a bá ń gbọ́ lánàá ni ọ́ sàrànlá tó bá yẹ pé àwọn àní nìsí a sọ pé ó ti ṣe kí a sọ pé ó ti fò fẹ́ǹsì ó ti jáde but ọ̀rọ̀ obìnrin ṣe èyí kàákún kíkiri yẹn bá ti lọ sókè ni ó dùn ó lè kó kó wálẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ nínú ilé ìgbà tí ìdààmú tí wọ́n ń kó jíṣẹ́ náírà sílẹ̀ pọ̀ ọba adẹ́dàsó ó dá ìyá wa tó sọ ọlọ́run ọba rẹ̀ yìí gbogbo tó ń bá fẹ́ ló máa bọ́ fẹ́ obìnrin kò sí tí ò lè fẹ́ sọ kò sí tí ò lè fẹ́ sọ so wọ́n mọ̀ wá gbéra rẹ̀ sí súnà tiẹ̀ téèyàn bá yà wèrè tí wọn náà bá ní ó fi wèrè kó wèrè ti di kíni wèrè ti di púpọ̀ ṣùgbọ́n kíni bó ṣe téèmù rẹ̀ lọ́mọ wa. ẹni tí ó dẹ̀ tẹ́ rẹ̀ ọ ṣe kí ni ọ wà ní high level jùlọ ọ̀rọ̀ abara lẹ̀ fún ná ọmọ bó ṣe tàn ó ṣe mú ó ṣe mú wálẹ̀ tí kò ju báyìí náà lọ kò sọ àlà ọkàn ló tẹ̀ wálẹ̀ ìgbé gẹ́gẹ́ bí láàyè rẹ̀ lọ́lọ́run bá fi sọ pé subhanallah ẹ̀yin tí ẹlẹ́gbọ́n náà bá gbọ́ ẹ gbàgbọ́ o ẹ dúró sí di ti bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ má kọjá àlá inú ilé mùsùlùmí èèyàn máa ń ṣègbìyànjú kí Islam kọ́ fẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀ kí Islam tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ilé ẹ̀dá obìnrin gbọ́dọ̀ yanjú obìnrin kí wọ́n gbọ́dọ̀ kí wọ́n gbọ́dọ̀ yanjú tí ìníyanjú ò bá ti sí fóbìnrin iná líláwọ̀ ilé ilé rẹ̀ jù ló fi jẹ́ pé ìgbìyànjú téèyàn máa ṣe jù lórí obìnrin ló sì yanjú tó bá yanjú ẹni tó lórí ló ní èrò pé ọ̀rọ̀ rẹ̀ ó tòde yóò tó jù bẹ́ẹ̀ lọ òun ní níjẹba kí náà fi tó àdúrà àwọn akọ̀rọ̀ àyà bá wọ àsìláàna làwọn bó ṣe dógó tó ànábì òun náà. good. ọba adẹ́dà ni afọ́ onírò ọmọ onígbò ni mo ti fẹ́ bí mi. àti ṣáàlà gbogbo ori ló ti ewu yìí ara ò já ma ìyàwó mi o kò tiẹ̀ sọ wípé o ti dogbo ó ní wàkánẹ́tì àti àkìrà ó ní o ti dàgàn. kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ló ti kọjá menopause so bóun bó ṣe fẹ́ bímọ bọ́ ṣáàmà ọba ẹlẹ́dàá tó gbé kọ́ídà alẹ̀ kọ́ídà yẹn ò dé òun òun ló fi í lẹ̀ tóbìnrin bá ti wọ menopause kò lè ṣe kí ni kò lè bí mama bọ̀ kọ́ídà ni kò dé débò ló ń ṣòfin yẹmọ̀ lọ́hùn mọ ẹṣẹ́ àwọn yóò ti bìtù ìtọ́ wù nínú òfin àfilọ́lẹ̀ ìtọ́ wù apárẹ́ kí la mọ̀ nípa náà ẹ́ kí la mọ̀ nípa iná ó ní kó jóyàn àbí ẹ́ ọba adédàwá fẹ́ fi hàn wá wípé bó o bá ṣe juwọ́ jùsẹ̀ fún òfin òun sí bóyá lòun ó ṣe rọrùn tó ń dá yí kọ́ máa ṣáàbù ẹ sí òní yan lára kò wá sí ẹni tó ń ṣáàbù ẹ lọ́rùn ọba ní ọkàn níṣesí ní ìsọ̀rọ̀ nígbà náà bí dání bí Ibrahim sallallahu ala nabiyina wa alayhi nítorí bẹ́ẹ̀ ọba adẹ́dà wa fẹ́ fi dára wọ́n di kandi lórí pé kíni lórí pé wọ́n takò wọ́n lórí ṣíríkù lórí pé wọn ò dúró délé lójú ọ̀nà ọba adẹ́dà kí ló ṣe wọ́n di kandi wọ́n jù sínú náà tí bàbá rẹ̀ dà sọ ọ́n kún náà yà náà rò kún ní bàrdà wà sàlámù àlà Ibrahim a sọ fún iná wípé kó di tútù ní wàá ṣe tútù tí ó ní Ibrahim lára o tútù tí ó fún un ní ìfọkànbalẹ̀ subhanallah bọ́lọ̀ ń bá ṣe é máa ṣe nǹkan rẹ̀ ló fi jẹ́ pé tí òkè ìṣòro bá dé kì í ṣègbà yìí lèyìn ọ̀wá ju ọlọ́run ọba nù ó ju ẹ̀sìn nù láà ìgbàyìn ló dúró déédéé lójú ọ̀nà ọba adẹ́dà torí ò níbi tó lọ àfi ta ni ọ̀dọ́ rẹ̀ wọ́n á di pé ah ńgbà tí làwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ rà ó dúró déédéé sọ́kàmù eléyìí ò dẹ̀ lè ṣẹlẹ̀ àfi rẹ̀ bá dúró déédéé ní kò wọ́n fẹ́ lakú lọ wọ́n wá gbé nǹkan wá omi ló pè tó jẹ́ pé ó tutù níwọ̀ntúnwọ̀nsì wọ́n wá ní ásíìdì mọ́ ni sọ́sọ́ pé torí pé òǹgbẹ ògbẹ ó gbé abàdà torí pé kí ni tọ́ ọba réyàn tí nǹkan lè lọ́wọ́ kọ́ná tí ọ̀bẹ ní tí lè mú jù náà lọ. gbẹ́ngbẹ́ ọwọ́ mi kò mú àdéso mi ó ti di kí ni nǹkan tí ó pa ni kò dẹ̀ fẹ́ kú ẹ̀dá ò fẹ́ kú ló fi kàmá rivers ọba adéda ń dẹ̀ ń fún aláwọ̀ àkàrò àwọn fìtíà àwọn ọ̀dọ́ ìṣesí ọ̀dọ́ pẹ̀lú pé gbogbo ara ti gbé kò sí tí ò lè dánwò ṣùgbọ́n wọ́n ń wò wípé àwọn aráàlú wa yìí wọ́n ń ṣe èèyàn rẹ̀ wọn ò sí lọ́n bó ṣe kí wọ́n sì kí lọ́ bá rẹ̀ dà fún àwọn ìdẹ̀rùkà wọ́n bá kúrò nílùú wọ́n bá gba èkó lọ inú kéèkó kí lọ́ bá rẹ̀ dà sí. bí kásíjú kàlà ni bí ọ̀sán bí àárọ̀ sálẹ̀ ọdún mélòó ni wọ́n lò ọlọ́run ọba ní ọlá jáde ti sá. a jẹ́ kí wọ́n sùn oorun wọn ìgbà fúngbà wo ọgọ́rùn-ún mẹ́ta ó lé ní mélòó ó lé ní mẹ́sàn-án ìjà fífi ẹ̀yìn òkun ní pé tọ́ ọ bá ka gígóríà ẹ́ yóò di tọ́ ọ bá ka islamic kìnnìkan yóò di ọlọ́wọ́n bá gbogbo ọ̀nà tọ́ ọ gbà kàá ó rí i pé ọkọjá three hundred years ìyẹn ó sùn three hundred years ó dẹ̀ kú ó dẹ̀ jí padà. tọ́ ọ bá ti fẹ́ kí ọba adẹ́dà ó fi ọ́ dára tí wọ́n gan ò lérò ní ti dáadáa àti kó o ṣe kíni kó o ju ọ́ jù sẹ́fún ọba adẹ́dà sọ fún abẹ́yẹ. ìpìlẹ̀ orí ikú láyé kí nǹkan dà yapa sí tọba adẹ́dà ló sọ pé wà á lọ wùsùtọ̀kọ́mù alẹ́ tọ̀rí kọ́ lásìkò iná hùn mọ́ ẹnì ọ̀dọ̀kọ̀ tọba yẹ pé wọ́n dúró déédéé lójú ọ̀nà ni a sì gbèsè ayé wọn ní gbẹdẹmukẹ wọn lọ àná alẹ́ kọ̀rọ̀ àmàlù lọ́tọ̀kọ̀ lafatahna alayhim barakati minas sama tọba jẹ pé àwọn wọn bọba adẹ́dà gbọ́ wọ́n wá ń tẹ̀lé òfin rẹ̀ torí ìtumọ̀ dọ́pọ̀ àwọn yẹn pé ká tẹ̀lé òfin ọlọ́run ọba pẹ̀lú àní àtìrí ojú rẹ̀ máa wá ẹ̀san lọ́dọ̀ rẹ̀ wà á fi títẹ̀lé ìjọ bí ọba adẹ́dà ṣe fẹ́ lójijì náà sí lára ọ̀sán ọba ti ṣe mi ọba adẹ́dà mo ti ṣe tèmi o. tawhid tó bá ti rinlẹ̀ tawhid ìdá olójú méjì ni tawhid tawhidan tawhid allah subhanahu wa ta'ala bil ibada wa tawhid nabiyina sallallahu alayhi wa sallam bi ittiba' ntọ́pa láṣẹ ìlọ tẹ̀lé kó o dẹ̀ ṣe tẹ̀lé kó jìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ṣe tẹ̀lé torí kí ló sọ ó ní wa ma arsalna rasula illa li náà ní ìdè lọ àrùn ránṣẹ́ wa bí ìbá ṣe yí pé ká àwọn èèyàn ó fi tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ló fi ń sọ wípé kò sí nǹkan kan tí ó súnmọ́ tí ó mú ìsúnmọ́ ọlọ́run ọba mo ti sọ fún kò dẹ̀ sí nǹkan kan tí ó mú ìjìnà sí mo ti ṣàlàyé rẹ̀ inú ilé ni ó ti bẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi family successful family wọ́n ń pa òfin ọlọ́run ọba máa ń jẹ́ bá wọ́n mọ̀ nítorí ìyàwó rẹ̀ èwo lélé èwo lẹ́tí lélé má jáde báyìí má jáde báyìí àìsọ báyìí àìṣe báyìí ìròrí ìwọ́ iṣẹ́ iṣẹ́ ọkùnrin ó ti jẹ́ pé ọkùnrin tí ò bá lẹ́sìn àyè fún un lọ́mọ gbogbo tó bá ní láyé àyè fún un lọ́mọ tó lẹ́sìn tó níwà kí níwà ó ti tìjú kì í ṣàṣà ntí ọba adẹ́dàá ṣe lófin ọ̀ ń pa á mọ́. ìbàjẹ́ kìí ṣẹni tí máa ń tí máa ṣèṣe kù sí. torí èyí ń pàtàkì nígbà tí wọ́n rí ìyá wa alẹ́ àṣàlá Maria pẹ̀lú ọmọ kí ni ìbéèrè tó. abuki mra sau'in wa ma kanat ummuki baghiya àmọ́ bàbá rẹ léèyàn kéèyàn kìí ṣèyàn burúkú ìyá rẹ dẹ́ ṣe nàbí ńbo lo ti kó lẹ́yìn tó túmọ̀ sí pé kíni tí méjèèjì bá ti yanjú à ìjókòó yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá ló pàtàkì. ti wá kí ló ń fẹ́ lára kí ló rí lára ọmọbìnrin yẹn tó rí ṣe pé ah ẹ̀ ń bẹ̀ sí ẹ̀ gbogbo yòókù secondary Islam sọ pé kọ́ ọmọ wẹ̀wà orí kí ló ti ṣe lára sáà orí obìnrin tó o bá rí báyìí tó jẹ́ pé ara rẹ̀ gan ó ti máa pèsè ẹ̀ ara rẹ̀ Islam iṣẹ́ ti hypocrisy bẹ́ẹ̀ ni kí n fẹ́ ni àìkàn fẹ́ bí yẹn fẹ́ni fẹ́ kan náà àìkàn fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kí ló ní kí ló rí lórí fẹ́. mo lẹ́wà àdírẹ́sì kan mo jáde nílé dé dáadáa àdírẹ́sì kan ó ní àwọn good qualities attributes tó ní lọ́wọ́ àwọn industrial ló dé àdírẹ́sì kan ṣọ lẹ́sìn torí tí ọba lẹ́sìn torí gbogbo ń tọ́ kàkálẹ̀ ni ó ni ó fi yí ọkọ̀ tó fi sẹ̀sì òṣìṣẹ́ lára àṣọlám sọ pé fàálẹ́ kẹbi dáàtì bí ní tọ́pọ̀ ti yẹ dáàtì tọ́ọ̀bà mọ́bìnrin mẹ́lẹ́sìn kọ́ ọmọ bá sẹ̀sì òun tọ́ọ̀bà ti mú ẹlẹ́sìn gbogbo ń tọ́ bá ní. òní kakún a ah, ìyá wa ni Khadija aleyhi salaam. ó juwọ́jusẹ̀ fún ọba adẹ́dà débi wípé ọba adẹ́dà rán Jibril aleyhisselam kó lọ sálámà sí Jibril lọ bá ń sálámà sí Khadija. mọ̀ ń sálámà sí ọ̀kàrẹ̀ ntọ́ba adẹ́dà máa ń sálámà sí mọ̀ pé ọ̀kàrẹ̀ níjẹba ọ̀kàrẹ̀ ọlọ́mọbọ̀dún. ọba adẹ́dà gan ẹ̀ ń kọ́rẹ́jì ẹ̀dá tó dá tọ́ba ṣe báyìí ṣe báyìí ẹni tó ṣe báyìí ẹ̀yin tẹ́ ṣe báyìí ọ̀yà ṣe báyìí. bẹ́ẹ̀ ni sì ń dúpẹ́ ọ̀rẹ́ a ta ló fún alágbára tá à ń ṣe òun náà ni òun náà ló ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó tún dúpẹ́ ní ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ lórí àdámọ́ wọ́n kàn balẹ̀ ìkọ́kùn tí mò ń ṣe yìí jẹ́ ń tó ọ̀tẹ́ pàmò jẹ́ pé ọkọ appreciate ìyàwó rẹ̀ tọ́ba fẹ́ appreciate wọn gbogbo tí wọ́n bá ń dá lára lọ́jọ́ tìǹbà tí ń bá ń rọjú <laughs> ọ̀kan nínú àwọn ọmọ àyà akínní ó kí gan <laughs> bàtà fún ní recommendation ó lọ dúró gbà tí ìyàwó rẹ̀ rọjú ó ti rí ìyàwó rẹ̀ báyìí ó kọ́kọ́ dákú wọ́n wá bomi gbópa àwọn wájú kí ló dé ó ní lómìnir go through ìyẹn ni bẹ́ẹ̀ ni ẹni tó nọ́ọ̀mà ò lè go through eléyìí o àbí gbogbo ní a máa ṣe kéèyàn máa kéèyàn máa wò wọ́n rán ó gbìyànjú lórí wọn ṣùgbọ́n kí ẹsẹ̀ tó mú kókókókókókó a lójúṣe láàzọ́là ní tó ń mú kókókó yọ kàn án ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọgbọ́n mà kí lọ́sọ̀ọ́ ó ní dá kí sátẹ̀lẹ̀ hàkàn. bó la ṣe fẹ́ tún ìgbẹ́ nítorí rẹ̀ pé lọ bó la ṣe fẹ́ tu naqisat al-aql ntọ́ba nàkásà kí ló jẹ́ kò pé náà ní àbí naqisat al-aql ọpọlọ yẹn ò pé kọ̀nọ́mà. ọmọ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní dákẹ́. o dẹ̀ ní síwọ́ ọmọ sẹ́ni assignment tiẹ̀ nù. gbogbo dáadáa tọ́ba adẹ́dà ni ká pa wọ́n láti kí wọ́n ṣe ó ní wastabir alayha wa amur ahlaka bis salat wastabir alayha pa wọ́n láṣẹ irun kíkí wàá mú sùúrù pẹ̀lú rẹ̀ wọ́n mú kókókó onírun òru tó o bá rọra jí pẹ́pẹ́pẹ́ tí o tí jì ó ní ìwọ máa mú tiẹ̀ wá ọba múraká méjì wá tó bá ọwọ́ àlè mú omi ó ní kó bu wọn lójú kí ló sọ ó ní ìkẹ́ ọlọ́run ọba ó ti dúró fún ẹrúkùnrin tó jí lóru ó jí àwo rẹ̀ ìyàwó tètè jì òun wá tètè mú méjì wá ná ọ wá omi ọ wá ìyàwó rẹ̀ lójú ó ní ìkẹ́ ọlọ́run ọba ń bẹ fún ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lobìnrin tó náà ọlọ́run ọba lè fi kẹ́ ó lè fi rọ ọlọ́run tó náà ṣe bọ́ bẹ́ẹ̀ fọkọ rẹ̀ ó ní ìkẹ́ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ fún wọn. spiritual romance mùsùlùmí gbọ́dọ̀ dúró déédéé lórí eléyìí ìgbìyànjú lórí inú ilé á fi sínú dùá ló fi jẹ́ pé ìmọ̀ ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan pọ̀ ó pàtàkì bí kíni wọ́n jẹ ń jẹ ń pọ̀ kì í ṣe yẹn nìkan wọ́n jọ ń wọ kitchen pọ̀ kì í ṣe yẹn nìkan wọ́n jọ ń wẹ̀ pọ̀ nígbà wọ́n béèrè lọ́wọ́ ìyá wa Aisha tó dára ara wọn ni ṣé tọkọtaya lè máa wo ìwò ara wọn ó ní ah, ìsọkúsọ èmi rẹ jọ máa ń wẹ̀ tá a bá ṣe tán èmi rẹ jọ máa ń wẹ̀ ni kì í ṣèyún nìkan ó ní màá máa wo tèmi tiẹ̀ yóò máa wo tèmi àjọ máa dùn omi mọ́ra wa lọ́wọ́ nínú balùwẹ̀ fi eléyìí lẹ̀ fún mi fi lára eléyìí ni ọ̀dọ̀ tèmi ní báyìí nínú balùwẹ̀ ẹ̀ǹtẹ́yìn ọ̀bá túra alẹ̀ fún dáadáa káfa rora dé kan sẹ́yìn wọ́n ṣẹlẹ̀ là wọ́n jọ máa díje torí ẹni tí ọba mọ̀ bọ̀ kí ni ọba wí yóò ṣe bí ọ̀bọ̀ kó tó lè rí mú rí hàn mú àfi kó kọ́ kọ́ bara lẹ̀ dáadáa ní bara lẹ̀ jẹ́ pé tọ́ ọba wa fẹ́ síkìní yẹn kó ń bẹ̀ yóò ní effect lára rẹ̀ obìnrin tó ń ṣe gbogbo eléyìí fún tọ́ wa kóró ojú lọ́jọ́ kan kí ni ó ṣẹlẹ̀ ó sọ pé èmi mo ṣe o tọ́ bá ti sọ pé èmi mo ṣe kí ni ìtumọ̀ èèyàn fẹ́ gba correction ẹ̀pẹ̀tọ́ yìí òjíṣẹ́ lásán àṣàlá tọ́ba ti kóró ojú àwọn èèyàn wa sọ pé èwo la ṣe o kí la ṣe o ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ọlọ́run ọ̀fẹ́ yìí ọlọ́run ọ̀fẹ́ yìí ọlọ́run ọ̀fẹ́ yìí torí pé kí ni tí wọ́n ti use mọ́ dáadáa wọn ọ̀fẹ́ kó kú ń bẹ́ẹ̀. àwọn ọmọ náà a ní í síwọ́ a dẹ̀ ní í síjú kúrò lára wọn kí ló jíṣẹ́ lásán àṣàlám ó ní múru awladakum bis salat ẹ pa àwọn ọmọ yín láṣẹ ẹ̀rùn kíkí wọ́n hun abnau sab'a sinin tí wọ́n bá ti dọmọ ọdún mẹ́rin méje tẹ̀míyìzì ti ń bọ̀ ó ti ń lé differentiate ó tó dìgbàyùn bẹ́ẹ̀ máa ń ṣàlùwàlá ọ náà máa ṣàlùwàlá bẹ́ẹ̀ máa ń kírun ọ náà máa kírun ọ wàá níbi irun kíkí wọn wọ́n dojúkọ kíbla òun ọ̀ wá fèsì ẹ láti opposite kíbla yóò fèsì ẹ torí ìròrí wọn ni wípé ibi tó ń forí kàn gangan ní iṣu kì ṣe direction díẹ̀díẹ̀ lọ́mọ rè wọ́n ò ní dákẹ́ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mo pọ̀rọ̀ sí wọn lẹ́nu kẹ́lìmà tọ́mọ̀tì ń lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ọba adẹ́dà ni lẹ́ẹ̀mọ gbé sí lẹ́nu lẹ́ẹ̀fì rí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àkọ́kọ́ nígbà wọn bá ń wọ ọmọ ọdún méje mẹ́jọ nǹkan kan wọn ti parí Quran wọn bí ó ti ha àninú àwọn age méjì wà tó yẹ pé nígbà tí wọn fi ń wọ ọmọ ọdún méje wọn ti parí Quran wọn ti tí wọn bá ti sùn báyìí wọn àwọn òbí wọn máa fọwọ́ jí wọn pẹ́pẹ́pẹ́pẹ́ nítorí kíni Quran yìí wọn máa fi ṣèrànràn nǹkan kan lè kí wọn máa fi ṣèrànràn lọ́wọ́ pé ẹ̀ẹ́ signal tí wọ́n ó ìmú dáadáa ó ó ó sharp kí ni forí rò kọ́ jẹun kó sùn lọ so ẹ tètè lóòdù ẹ lóòdù ẹ pẹ̀lú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí yanjú nítorí bá ti tíyẹn bá ti settle tẹ́ ti install gbogbo eléyìí sí yóò ní direction. tọ́ba ti ń báyìí lọ yóò máa mú àròbí àdíẹ̀díẹ̀ mọ́ tó fi jẹ́ pé kí ni yóò máa mọ̀tún mọ̀tínká tí n bá ti mọ̀tínká àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàn sálàm tó jẹ́ ti akhlaq ìṣesí láàmú fi kọ́ ọmọ òjíṣẹ́ náà ní a ṣe báyìí ó ní a sọ báyìí ó ní bá a ṣe ṣe ni ó ní bá a ṣe rìn ó ní bá a ṣe gbogbo eléyìí yóò máa ṣẹ́tù sí lára ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ ọba adẹ́dà àti súnà òjíṣẹ́ náà sàlẹ̀ yóò máa tún ìgbésí ayé rẹ̀ ṣe ibi tó o ṣe dé gan ọba adẹ́dà ọ̀bọ̀ gbèjù bẹ́ẹ̀ lọ ó pàtàkì fúnnú ilé inú ilé ẹnì kọ̀ọ̀kan wa ó gbọ́dọ̀ yàtọ̀ sí tàwọn tí wọ́n jẹ́ alábàágbé wa bí wọn ò sí lójú ọ̀nà àdìkọ́ṣe dáadáa la gbọ́dọ̀ jẹ́ àwọn tí àtìyàwó wa àtàwọn ọmọ wa wọ́n máa rìn mọ́ yóò jẹ́ àwọn tí ìròrí papọ̀ torí pé kí ni alihal yasrukul hala tó bá dúró níwájú wèrè báyìí fún ìṣẹ́jú kan má rò pé ò tí ì mú nínú ìṣesí wèrè ó dìgbà tó ń bá ń ṣeré tíwọ náà wàá ṣe bẹ́ẹ̀ bákan ò tí mú nù rẹ̀ bọ̀ tó ọmọ ní. kásẹ̀ tó wá mọ̀ sọmọdé ọmọdé tó yẹ pé kò dákan mọ̀ sí kan yọ máa wo ni pé à bò gbogbo ẹ̀ náà ni èèyàn mọ̀ nítọ̀ ló fi jẹ́ pé skul téèyàn ọba fọmọ sí. Si, yóò jẹ́ home outside home yóò jẹ́ ibi tó jẹ́ extension ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ àwọn ọmọ bọ̀ nínú ilé kìí ṣe wípé ẹ̀sájà àfi síbì kan là jẹ́lé ó sinmi àṣìṣe ni àìfọmọsí jẹ́lé ó sinmi rárá extension nu ilé ni láfọmọsí tó jẹ́ wípé ẹ máa kúnra yín lọ́wọ́ yóò jẹ́ ìkúnwọ́. E ní ti dáadáa lórí tó ń ti ń bá bọ̀ nù lé. lójúṣẹ́ náà sọ́lá àṣálà fi sọ pé a ah, tó fẹ́ di kàráǹgídá fi ẹgbà síbi tí gbogbo àwọn ará nù lé ó ti rí kí ló ní ká fi ṣe ó ní hif home fìlà dẹ́rù ọlọ́run ọba bà wọ́n rárá o tá a bá sọ sọ sọ tẹ́ ẹ̀ bá gbà àtàgbà àtẹwé kínní náà wà ń bẹ̀ o alẹ́ alẹ́ wé lẹ́kọ̀ọ̀kan o tó bá fẹ́ di kàráǹgídá islam lédè torí pé kíni ọba adẹ́dà ṣe kìlọ̀ ó ní kú anfusakum wa alaykum nara ẹ wá ìṣọ́ tó nípọn fún orí ara yín ẹ kọ́kọ́ dúró déédéé náà ẹ wá jẹ́ káwọn ará alẹ́ yín ní òjò déédéé torí pé kíni iná yìí annasu wal hijara ọmọ èdè ènìyàn láàfi kò láàfi dá àtòkúta ẹ̀dá gbọ́dọ̀ ṣọ́ra fún ilé tá a bá ti fèsì tiwa tí ọba adẹ́dà tó dá wa fún. torí ìpín tiwa nìyẹn inú ilé wa ìpín tiwa ni tí wọ́n fẹ́ ká fi ṣe àgàsọ wọ ọgbà àlìjáná ẹ bá a ṣiṣọ síwájú àmọ́ mú ọ̀rọ̀ bá a ṣe tó lé nínú ojú látara bẹ́ẹ̀ àwọn àbéèrè tọ́jọ́ mọ́ tinú ilé ni àti bá a ṣe tọ́jú àwọn ọmọ. ọmọ tí ò bá tí ì dàgbà lọ títí òjíṣẹ́ lásìlá àrò sọ́làm sọ pé ká má jẹ́ wọ́n jáde síta lásìkò magrib kínìtì ó ní àwọn ẹ̀mí burúkú àsìkò táwọn ń jáde nù àwọn ọmọ ìsíwẹ̀ wọn ò tí ì lè ka nǹkan sọ ọ̀gọ̀rọ̀ wọn ò tí ì lè sọ̀rọ̀ dáadáa tí nǹkan bá yóò di wàhálà ta ló ní kó sọ fún wa ọba tó rán ni sallallahu alaihi wasallam. ó ní ṣùgbọ́n lẹ́yìn magrib tí ṣáà ìbá tó wọ́n lè jáde báyìí tóró olúkálùkù wọn ti ń tó dáa jù ó ní pé ìwọ àgbàlagbà gan tó bá ti kí ṣáà tán wábi sùn sí lọ́sùn lọ́sìnmi kó o lè bá a ṣe kí ni kó o lè bá a tètè jí torí sharaful mu'min aqiyamu bil layl iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo òun ni ìdìde lóru bó ṣe lè wù kó kéré tó. a mójútó gbogbo nǹkan wọ̀nyí bá a bá ṣe mú ojú tó lé ìtó bẹ́ẹ̀ ni a ṣe tó pẹ̀lú inú ilé wa kọ́ba adẹ́dà kọjá ká yege gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àwọn béèrè tó jẹ mọ́ family affairs àkọ́kọ́ yanjú yẹn náà ẹni ọ̀dà ìbéèrè àwa lè gbà lẹ́yìn ìgbà náà kọba adẹ́dà kọ́tọ́ asọ́nà gbogbo ìgbìyànjú wa kó jẹ́ ká bá níbi tó lérè kọ́mọ́dàlú àláyà kó jẹ́ ká fi bá òjìṣẹ́ lásìlá àlọ́sọ́là wọlé ọ̀la wọlé ọ̀la Ramadan tó ń bọ̀ kọ́lọ̀ ní yóò ṣe ẹ̀mí wa kó fún wa gbà níbi ṣe ń fẹ́ kó fi ṣe sábàbí oríire ayé àti ti gbangbajọ́ gbèǹde alikiyama fún wa kọ́mọ́dẹ̀ ṣe ní àṣemọ́ náà. questions. tí o bá sí questions èmi ní àwọn questions. mo fẹ́ gba assignment rẹ sí ni wọ́n dá mi lóhùn torí pé wọ́n ní kì í ṣe tèmi na aleykum salaam tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ kò lè dá sọ́sọ́ dáadáa ní ọ̀dàlẹ̀. <laughs> السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أواتي أباني إبيري أوكي نمبر 1 2 3 4 فور ناو أبي أوكي Um, number one. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa barakatuh. Ọlọ́run jẹ́ àárín pẹ̀lú ìdárasà. Àmì àtẹ̀yìn náà. Ìbéèrè mi wá lórí, o máa wá question, I mean lecture ta gbọ́ last week. Lórí. Àwọn lecture last week. Mi gbọ́. Lecture last week. Lecture last week. Naam, lecture last week. Naam. Naam. Ẹ bá wa sọ̀rọ̀ nípa ká bá ń lọ síbi kan pé a lè kírun lórí ìrìn àjò bóyá wà lórí nǹkan ọ̀gùn ipe a lè kírun wọn á fẹ́ béèrè pé bí àpèjúwe ń sìn mò ń ṣiṣẹ́ ní island ṣé mo lè mo wá láti lè avoid hold up mo tètè kúrò nílé ní kí fájírì tó tó ṣé ká tó kí n bá dé ibi tí mò ń lọ yẹn fájírì ó máa ti tó kàn bí eight ṣé mo lè máa kírun ṣé mo lè kírun yẹn nínú mọ́tò. ok wàá sí hold up. naam o de lálùwàlà naam o dẹ̀ mọ̀gbà tí wàá débi tí o de lọ naam àsìkò oorun dẹ̀ ti tó naam iṣẹ́ tó yẹn jújù láyé oníkéyàn kírun sákòókò àsìkò rẹ̀ o lè múnú rẹ wá ní gbogbo bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn sí tó bá yẹ pé nínú hold up yẹn o lè bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kó múnú rẹ wá kí mọ́tò tó máa mú fine tí o ò bá lè ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé inú mọ́tò náà ló ti lè kí àwọn afáwa ní mamlaka àwọn ní kéèyàn kí irun ọ̀ràn yẹn ní circumstance báyìí nínú mọ́tò ó wà permissible sheikh nasiruddin alalabani ni wọ́n rí sọ rahimahumullah na. kò ní ìdí ká dá padà mọ́. na. kò ní ìdí ká dá padà mọ́ ká débi tí. ṣé kí ni pé bóyá kaba débi tá à ń lọ. kaba débi tá à ń lọ náà. ṣé kò ní ti ká mú wa padà mọ́. rìbá nìyẹn ọlọ́run ẹ̀dẹ́ ẹ̀gbẹ́ rìbá. náà <laughs> ẹlẹ́kejì ni pé. Eh, masala nísìn ibi tó wà for example nísìn o fẹ́ jáde ńlé o fẹ́ travel zuru ti tó nínú ìṣesí òjíṣẹ́ lásán asálàm ni pé yóò mú zuru yẹn wá yóò mú asiri wá jẹ́mọ́ takdim nìyẹn but àti zura àti asiri yẹn wọ́n pè so díẹ̀ báyìí wọ́n pè but irun yẹn ojú ọ̀nà ló bá yẹn ibi tó ń ti travel ó wá fẹ́ dé ibi tó ń lọ ná àwọn permissibility tó wà ń bẹ̀ nìyẹn masalan gbàtẹ́ dé sáàdì mowó yẹn mọ́tò ti ń lọ ìbàdàn ló ń lọ zuru ti tó gbàtẹ́ máa fi dé ìbàdàn. tàbí kọjá bọ̀ ọ̀ṣun asri tó mú méjèèjì but ni ọ jẹ náà ló ṣe ọ kọ́kọ́ mú zuru wá wà but torí pé nínú àjò ló báyìí ẹ wọn wá ní a sọ̀rọ̀ nípa arákùnrin kan nígbà tí sàn tí wọ́n lọ sí mirage ṣé wọ́n ní oríṣiríṣi kan pé bóyá ojú àládẹ ni mi ò rántí àdìsí ni wọ́n bẹ ṣe sọ lọ́jọ́ yẹn pé arákùnrin wọn fọ òkúta fọ orí ẹ̀ ó dẹ̀ ń sọ di padà ẹ wá ní nǹkan tí yóò ṣẹlẹ̀ sí ni pé ìmọ̀ tó ní tí yóò lò wọ́n á fẹ́ béèrè pé nílò èwo ni ṣé nílò ipe ó mọ̀ kò fi kọ́yàn àbí ó mọ̀ kò mú lò yìí bóyá kò lò fún ara ara ẹ̀. ntọ́jú ọ̀ràn yẹn fẹ́ dà àkọ́kọ́ òní kó wá mọ̀. bí ìyà ọlọ́run ọba ò ṣe ní jẹ́ ní gbangba ajọ́ gbendel kiam tó bá wá ìmọ̀ yìí kó mu lò tó bá ti mu lò kó pèpè sí i látara pé ń pèpè sí i ìnira ó máa lóríṣiríṣi ó lè jẹ́ pé kí wọ́n sọ̀rọ̀ sí i ó lè jẹ́ kí wọ́n persecute ẹ̀ gan lóríṣiríṣi ọgbọ́dọ̀ mú sùúrù sóti yé báyìí sùúrù ọ̀ràn yẹn ni ẹ̀yin pèpè sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ìbínú ó ní sùúrù gan lórí dáadáa ló fi jẹ́ pé ọba adẹ́dà fún alá àkàrò méjì tàkọ́kọ́ nàbí yúlá Yunus sallallahu alaihi nàbí náà wàlẹ́ ìgbà tó bínú ó bínú lórí dáadáa ni ṣùgbọ́n bá rẹ́dà ọ̀fẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó dè ronú ẹja kí ló bá rẹ́dà sọ ó ní bí ìbá ṣe pé ó ń kún fún àfọ̀mọ́fóun ni àti ìtọrọ àforíjìn ibi tí bàá máa gbénu subhanallah ẹ̀yin àkọ́kọ́ èkejì. E nabiyulayi musa sallallahu ala nabiyina wa alayhi ọba adéda ń bi léèrè má àjẹlẹka an qaumika ya musa kí ló dé tó o fi tètè fi àwọn èèyàn rẹ lẹ tó o mú sùúrù pẹ̀lú wọn ìrẹ musa sallallahu ala nabiyina wa alayhi ó ní mo rí pé wọ́n ti wà lójú ọ̀nà ni wa ajitu ilayka rabbi litarda mo wá ní kí n sáré wá láti fi wójú rẹ̀ wọ ọba adéda sẹfẹ̀ẹ́nu ló ṣe kí lọ́ba alẹ́ rà sọ fún ó ní kọ́dí fọ̀tẹ́nà káwọ́mọ́kàmí mi. àti kó fìtínà báwọn èèyàn rẹ lẹ́yìn rẹ wàá dọ́là òun sàmìrì sàmìrì ò ti ń sọ wọ́n nù ló fi jẹ́ pé n tó ṣòro ó ṣe jù láyé onídàwà kìí ṣe nǹkan oríwó ògiri wọ́ fún ara rẹ ó kọ́kọ́ ti ní kọ́ńtrol lórí ẹ̀mí rẹ ná tọ́lá àwọn fìtínà oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ ó mú sùúrù lọ́ba adẹ́dà fi sọ wípé bil hikma ni wal ma'izatil hasana pẹ̀lú ẹ̀kọ́ làákàyè ọgbọ́n àtòye àti ìpèpè ní pẹ̀lẹ́kùtù fún wọn lákàrò òfin pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọba adẹ́dà ọmọ mú àwọn àkàrò wá lóríṣiríṣiríṣi òjíṣẹ́ náà sàásìlà náà máa mú àwọn àkàròbá wa lóríṣiríṣi tó fi jẹ́ pé ọmọ wa ablak ọmọ ń tètè mú kórí èèyàn wálẹ̀ pé hmm, òdodo ni báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. so gbogbo àwọn irú nǹkan báyìí tọ́ba ti ṣe ẹ wà nínú road of mine rí i pé hmm, bí dáhùn lọ torí kìí ṣojú ọ̀nà tó ń ṣe rìn ọmọ tó lè tó lè ṣẹlẹ̀ wọ́n á pẹ́ ẹ́ bó a ṣe ṣe lánàá ni ó ṣẹlẹ̀ sẹ́ni gan pẹ̀lú ọ̀rẹ́ mi àfàtò yìí ọba adẹ́dà fi ṣe sábàbí kíkọ́ ibi kọ́lọ́wọ́n bá kó tó bá àti gbogbo wa náà àwa ní one thousand and four adé ń bọ̀ ní alimọ̀ṣọ́ bí magrib ti tó báyìí mo ní jẹ́ amú ìṣá ìwà ẹ̀yin lẹ ní iná sọ̀lá takáná tìlù mú mi kánà mo ní bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ òjíṣẹ́ lára àṣálà máa ń ṣe bẹ́ẹ̀ torí wípé àmọ́ tí a hà sí lójú ọ̀nà ó ní à mo gbá tiẹ̀ ẹ̀yin alákìdá mo gbá tiẹ̀ ṣebí olóní aki ọ̀yájá aki abákirun one o'clock àwa lórí Tomilin land bridge one one àwa lórí Tomilin land bridge ó dọ̀ gbogbo àyẹ̀mọ́ ń tọ́ fún gan kan fifteen or close to twenty years ago aha one àwa lórí Tomilin land bridge mo wò báyìí òun náà wò mí eh. ó mọ tí mo mean ah, ṣé mo bẹ́ẹ̀ jiyàn mo ní àyìn ah, sọ kankan. àwọn onímọ̀ ìṣọ́ ní nǹkan bíi two thirty So ìnáwó ìdáyẹ pé bólúkálukú ṣe délé àti jẹun gan ò fẹ́ rọrùn mọ́ àní kásá kására bí kan wọ́ọ̀lù ká sùn circumstances báwọn tó o bá ní o délé náà kó o tó kírun o ò ní kírun yẹn gan pẹ̀lú fọkànbalẹ̀ àti pé ọgọ́rọ̀ jẹ́ ń sùn díẹ̀ náà ní sábà máa ṣẹlẹ̀ kí n tó kírun ọba yọ àsopọ̀ òtítọ́. ṣe understand uh so gbogbo àwọn experiences máa wọ èyàn ó ti máa ṣeré àwa fún ọ láàyè kó tètè sẹ́tọ̀ ara rẹ̀ kó mú yẹn kó ń bẹ̀ náà. naam la àwọn third and the last òun ni pé eléyìí ẹ̀kan tó kù náà lélẹ̀ kọ́ṣẹ́ ẹ̀kan tó kù tó fẹ́ béèrè kọ́ṣẹ́ ẹ̀kan tó kù tó fẹ́ béèrè lélẹ̀. naam ẹ bá a sọ̀rọ̀ nípa bí àwọn obìnrin ṣe máa ṣe nǹkan bí àwọn obìnrin ṣe máa ṣe nǹkan wọn ní last week pé nǹkan oṣù. naam naam. ẹni náà kàn máa ń wá díẹ̀díẹ̀ tó bá yẹ pé bóyá àsìkò oorun tó ẹlòmíì wọn mm-hmm. ó lè rí before then tí irun bá tún padà lọ ó tún máa. bẹ́ẹ̀ni tó bá ti wá wẹ̀ tó bá ti dúró awẹ̀ akírun tó bá ti tún bẹ̀rẹ̀ akóraró fún àwọn àsìkò yẹn bóyá bíi ọjọ́ mẹ́ta lẹ́nu yẹn fi ń ṣe. ẹ wọn bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta bó ṣe ń ṣe nìyẹn àsìkò òrùn tá àsìkò òrùn bá ti súnmọ́ báyìí yóò stop tó bá ti kírun tán yóò tún yóò tún bẹ̀rẹ̀ ẹlòmíì sì once in six months ẹlòmíì dẹ̀ ṣe pàápàá tó bá ti tọwọ́ bomi ọwọ́ rẹ̀ yẹn pọ̀n ntòfin mọ̀ torí àwọn báyẹn tẹ̀ ṣe pé ó rí ìlà ìdí tí kò fi tá a fi ní kọ́mọ́kirun ìyẹn ẹ̀jẹ̀ àwọn wọ̀nyẹn ò ní wọn lẹ̀ wọ́n máa kírun ní trout ni why because kò sẹ́jẹ̀ ọkàn rí sign nínú ọwọ́ rẹ̀ ni so ìyẹn ni wọ́n fi calculate bóyá ovulation period rẹ̀ and uh, so many other things now. jazakumullah khair. wàá ní fẹjọ́ lakum láti fẹjọ́. barakallahu fikum sir. Um, lórí ti irun yẹn sir. lórí ti irun yẹn sir. ó rọrùn tó bá jẹ́ ọkùnrin láti kí bí nínú bọ́ọ̀sì àbí nínú mọ́tò but obìnrin tó ń wọ jilbab bẹ́ẹ̀ tó tún wá ń bojú tí ó dẹ̀ lálùwàlá kó ń lé àbí kí ó ṣàlùwàlá kó ń lé àlùwàlá tí wá já lọ́nà ó lè ṣe tẹ̀yẹ́mùm nírú bẹ́ẹ̀ ok torí kò ok bẹ́ẹ̀ sí ok fàhùkùn làádọ́ mi ń tọ́bi kárẹ̀ láàkùn náà kiri kílẹ̀. àwọn ìyá wa ó wà nù bòjú ó dẹ̀ wà nù public transport àlùwàlá ti já ọlọ́run lọ́mọ gbà tá a délé nìsín ó ní opportunity láti ṣe tẹ̀yẹ́ mọ̀mọ́ ń bẹ̀ kó ṣe tẹ̀yẹ́ mọ̀mọ́ kó mú un rẹ̀ wá ní bọ́lọ́run bá bá ṣe ṣe nírọ̀rùn fún ọkùnrin kan tó wà nù mọ́tò ṣe bọ́ bọ́lọ́run bá ṣe ṣe rọ̀rùn fún ni kéṣe gbogbo rùkú ni ó ṣe ṣe ń bẹ̀ kéṣe kò lè sùn yàrá lélẹ̀ yóò ṣá increase bending rẹ̀ náà ni láti ṣe kínni láti gbẹ́ni tó bá wà nínú ọkọ̀ ọkọ̀ ojú omi tàbí nǹkan ọ̀gùn ah. tàbí ẹni tó rẹ̀ nínú àwọn àrùn àdárùn àwọn àrùn tí a excuses míì wá fún tí èsè pé normal. Nah. Àwọ̀rì. Ah. <laughs> asalaamualeykum wa rahmatulah naam lórí tayamam tayamam naam a fẹ́ lọ kírun ní ibì kan bí a lọ sóde kan a fẹ́ kírun a fẹ́ ṣe ojú kòkòrò tẹkbíràtù ìram àwa rómi bọ̀ ibi tó ti ń lọ owó mi wá bí pa lọ ra pure water àsìkò òun ló dẹ àyìnrún ló ti ń lọ wọ́n dẹ̀ ti ń kírun lọ ṣé a lè sáré mú. rárá ẹ lè mú wa toró mi wá ẹ ọ̀nà ẹ jìnnà. omi wà lára kò yíwọ̀n lọ yíwọ̀n lọ. <laughs> now lórí inú ilé a rí òbí tó nífẹ̀ẹ́ ọmọ. na ó nífẹ̀ẹ́ ọmọ arúgbó tó nífẹ̀ẹ́ ọmọ bẹ́ẹ̀ ni gbogbo òbí ló nífẹ̀ẹ́ ọmọ ọkàn yàtọ̀ ni yẹn ṣe ń demonstrate ẹ̀ lọ́yàtọ̀ gbogbo òbí ló nífẹ̀ẹ́ ọmọ kò sẹ́ni tó nífẹ̀ẹ́ èèyàn tó àwọn òbí méjèèjì. ọkàn yẹn pé ah. interpretation ìfẹ́ yẹn. ibi tí mo lọ gan nìyẹn àwa rí nígbà míì tí bí ọmọ ò tètè dá òbí ẹ lóhùn torí pé ó máa ń ṣẹlẹ̀ láwùjọ òbí ẹ lè wá kó ṣépè ó bínú ee kó bínú bíi pé kó ṣépè ṣá kí ìkan nínú ẹ̀gbọ́n ẹ̀ wá wà ń bẹ̀ kó wá máa sọ pé ha ò gbé pè tí lágbájágbá ìyẹn bàbá ẹ̀ tó ṣẹ́ fún ẹ ó mọ̀ pé pé kò gbé pè tí bàbá ẹ̀ tó ṣẹ́ fún ìyẹn bí ẹ̀gbọ́n ẹ̀ kó wá sọ pé kò gbé pè tí bàbá ẹ̀ ṣẹ́ fún èpè ẹ̀ má lè jẹ́ èpè ẹ má lè but òbí yìí nífẹ̀ẹ́ sí but náà wọn àsìkò tó ẹ pé tó bá ti ṣe nǹkan tó dùn òbí ẹ lè ṣe bí ẹni ṣépè fún but ẹ ẹ. ìkìlọ̀ ni fún gbogbo òbí gbogbo bí ọmọ bá ṣe ṣe mistake sí kí wọ́n má má ṣépè kànáà tí wọ́n fi ṣépè ọ̀rọ̀ tó dáa lẹ́nu bíi dùá yóò dáa fún ẹ o ní sori burúkú ó jèrè ẹ ó yẹ ní ire gbogbo orun kan báwọn because one láti fi chẹ́ẹ̀kì ara rẹ̀ gan òjíṣẹ́ náà sàlá sàlám ní mùsùlùmí ẹ̀ ṣe lẹ́hàn ẹni tí máa ṣe pé kì í dà ṣe tàn ẹni tí máa sà tà síyàn tà sáwọn èèyàn lá kì í dà ṣe fáhìṣ ẹni tí máa sọ̀rọ̀ kọ̀rọ̀. mú àkèjúwe wá nísìn gbàtí àwọn Aisha fẹ́ sọ wípé òun ọmọ wo òjíṣẹ́ náà sálà kọ́dá kọ́ ó ní màá máa wo yóò máa wò mí èmi ọmọ rí tiẹ̀ yóò máa rí tèmi bọ̀ṣọ́mà yóò ti kí sínú ọpọlọ ní tó ń sọ kò là á ṣé you understand bí wọ́n ṣe fẹ́ kí mùsùlùmí ọmọ kóra ró níbi ọ̀rọ̀ nu ìsọkúsọ kèé ṣe tírèètì olùgbàgbọ́ òdodo kí mùsùlùmí wa máa ṣe pé kò ní yẹ kò ní dáa fún ọ ò ní jèrè ó ní là á kì í ṣe nǹkan dáadáa pàápàá òbí kí ni yorùbá sọ wọ́n ní yóò ṣẹkọ̀ṣẹ àdúà ó dáa yèpè lọ ló mú pé àwọn ibìkan wà tó jẹ́ pé ọlọ́run kẹ́ wọn lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kò síbi tó kẹ́ nísìn bíi ibo Saudi Saudi Arabia apájùlọ amọ́kà àti mọ̀dínà kí ló jíṣẹ́ lára sọ́làm sọ ó ní ìsìláàmù bí ejò ni tó bá jáde nínú sà sàmù tí ń jẹ́ sà ihò ihò rẹ̀ tí ọmọ tí ń jẹ́ sà. mo mọ sà. Eh. tó bá rìn ká rìn ká ó máa ń bọ̀ àwọ̀ rẹ̀ lẹ̀ bọ̀tíngbà tó bá ṣe tán níbo ni ó padà sí yóò padà sínú ihò yẹn ó ní ihò islam ó ní mọ́kà àti mọ̀dínà ó lè lọ sí anywhere o ó wá sí turkey wọ́n ṣe islam àbí wọ́n ṣe islam headquarter islam jẹ́ ó wà ní turkey rí first ibi tó rí bí eléyìí níwọ̀n kaaba yẹn tàbá fẹ́ jáde kún kaaba àwọn ni wọ́n kọ́ ìfàǹgbà wọn fẹ́ wo wọn láti turkey wọn wọn seek permission lọ́dọ̀ saudi pé rárá ẹ mọ̀ wò tán ẹ fi dé ẹ lẹ́ńbẹ̀ kó jẹ́ ìdáàmú fi rántí tàn wọ́n dẹ̀ filẹ̀ fún wọn tí madina náà wà ń bẹ̀bẹ̀ but bó bá ṣe léwu kó rìn kárìn lọ tó yọ padà sínú ihò rẹ̀ ihò yẹn onímọ̀ká Madina. ọ̀kan nínú àwọn ìmọ̀ àìmọ̀ tó ń kírun fún ní Kaaba rẹ̀ reni gbà tí àfáàyẹ fi wà ní kékeré ó wà nọ́ọ̀tì gan sọ̀rọ̀ pé tọmọdé bá fẹ́ wọ́n máa ń tán òbí ń sùúrù ni tó fi jẹ́ pé àwọn èèyàn wa ní Saudi tó bá ní ọmọdé tó bá fẹ́ rẹǹtì ilé wọn ni wọ́n fẹ́ fún ọ nílé wọn ní sọ ọlọmọdé tó bá lọmọ ọlọmọdé wọn ni wálé ẹ síwájú. fi bọ̀sùr wọ́n láwọn ọmọ kéékèèké oníbẹ̀ẹ́ni ó ní ọ wálé ẹ síwájú torí pé kíni kò sí ní tó ọmọdé ò lè ṣe ó lè gòlò orí sílìn lọ ní tí gbogbo èèyàn ń lò kó bàjẹ́ tó bá ti wá hùwà tí ò dá báyẹn màmá rẹ̀ kàrẹ́ tí ó ti mú kàába yóò bá tún máa rẹ́rìn igbe <laughs> kílà kí ni ìyá yìí sọ àní wọn fi ọ wọn kúkú fi ọ ṣe mọ́mú kàába déédéé bí àwàdà wọ́n fẹ́ choose àwọn tí ó jẹ ìmáàmù ní haram lóòótọ́ gbogbo ìgbà tó ti wà kékeré tí àrùn ti ń sọ yìí wọ́n ti gbàgbé ó ti ṣe gbogbo ẹ̀ wọ́n bá ń kọ̀nsídà àwọn tí wọ́n mọ̀ bí wọ́n ṣe mú nu ó ní ètò rí bíi dúdúdúdú nínú àwọn àìmọ̀ yẹn wọ́n yàn láti fi jẹ mọ́mù sọ́ngbà wọn á fi jẹ mọ́mù tán tí ò lérò rẹ̀ lọ́wọ́ pé ọ̀rọ̀ ìyá ìyá ọ̀rọ̀ ìyá ìrè kí ìyá ọmọ mọ tètè bínú sọ̀rọ̀ òdì sọ́mà káwo ti jùrẹ́jì. ó padà bọ́ ń bẹ̀ ṣùgbọ́n kó tó bọ́ ń bẹ̀ so irú nǹkan báwọn káwọn òbí ṣọ́ra fún un tó bá fi jẹ́ kó ṣẹlẹ̀ kí ó lọ bẹ̀yà rẹ̀ kó bí yẹn máa ṣàdúrà fún un àdúrà yẹn fàáda bí àdà eléyìí ó tì ń dànù. tó bá yẹ pé ó ti jáde láyé nǹkan. ó ti jáde láyé kọ́ mọ̀ ṣe dáadáa sí i kéèsì báyìí wà ń lẹ̀ báyìí ìyá bínú sọmọ ó sọ̀rọ̀ òdì sí ìyá ti jáde láyé ọ̀nà tí ó fi tán ó pọ̀ kọ́ mọ ṣàdúrà fún ìyá rẹ̀ dáadáa kọ́ mọ bẹ lọ́wọ́n ọba kọ́ lọ́wọ́n ọba mọ jẹ́ èpè tí ìyá ń sẹ́ fún kọ́ṣẹ́ lórí òun tí ìyá bá kú àwọn ìyá kù lòjíṣẹ́ náà sàásìlà fi sọ pé àlẹ́ kálá bí mẹ́sìlẹ̀ tìlú ẹ̀gbọ́n èyí èèyàn lóbìnrin tàbábúrò èyí èèyàn lóbìnrin òjíṣẹ́ láàzọ́làm ní ìyá làwọn náà wọ́n wá lé ní bí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé òbí èèyàn máa ń ṣe dáadáa sí wọn nígbà tí òbí fi wà láyé ó lè má jẹ́ òbí gan ó lè jẹ́ pé ìyàwó èèyàn ló fi jẹ́ pé bóyá tí àwọn èèyàn misinterpret yẹn bó ṣe wà nù sọ́yìn muslim àgbọ̀sọ́yìn bukhari wa muslim torí dáadáa ìyàwó Khadija aleyhisselam tí ọba adẹ́dàdẹ́ fi fi ìfẹ́ lẹ́sọ́jìṣẹ́ lásìlára sálàm gbà tí ó jáde láyé tán àwọn tí wọ́n jọ̀rẹ̀ rẹ̀ òjíṣẹ́ lásìlára sálàm máa ń pọ́n wọ́n lé gan ọmọ ń bàbàrà wọn tí wọ́n bá wá pa nǹkan bí ẹran nǹkan kan ọmọ ń fi ń sí wọn pé ẹgbà tí náà ni níbo lẹ́yìn ò ti jọ òkú ṣíṣe <laughs> kọjọ́ra wọn náà. yasik ah, ẹ sọ̀rọ̀ nípa pé school ó láti jẹ́ home aside home. bẹ́ẹ̀ni. na ní ọ̀gọ̀rọ̀ yìí tó sáà máa ń ṣẹlẹ̀ láwùjọ wa ń ni pé ibi tá a rí ní home outside home. bẹ́ẹ̀ni. ó máa ń fẹ́ ń ga ju agbára lọ. ó jìnnà. yàtọ̀ sí kó jìnnà agbára náà ò bí owó eh, bí owó. naam ìmọ̀ràn ó lè lè gbà wá lórí because àwọn school tó súnmọ́ wa nǹkan tá a mọ̀ kò sí school tó yanjú láwùjọ nísìn tí ntẹ́yàn náà ò ní gbé fúkẹ́ bẹ́ẹ̀ni jẹ́ àgbàyàn bẹ́ẹ̀ni àfi tó o bá ń fẹ́ jẹ́lé ó sinmi tí wọ́n ṣe máa ń sọ ohun èlò kù tó yẹ pé ìwọ gan ọmọ yìí pé ah kí n lè lè kó kúkú kọ́ ọmọ kúkú wà ń lé bẹ́tẹ̀ ilé yìí so ọlọ́run fa àlùbáríkà sí ntàǹbà ń ṣe kágbìyànjú gbogbo arrangement tá a bá ṣe pẹ̀lú wọn ọgbà arú pẹ̀lú wọn ni ó ṣe kínní ni o kéèyàn fi àwọn àlà kéèyàn fi yẹn sílẹ̀ na kò ṣe compromise. Ah. ìbéèrè gbẹ̀yìn ìbéèrè tó sáà máa wá lórí àwọn mọ́sájid tí tá a ti máa ń kírun nígbà míì bí a jáde lọ ni a máa rí nínú àwọn èèyàn tó yẹ pé mùsùlùmí ni wọ́n wọ́n máa ń sọ pé ìmáàmù tó ń kírun mẹ́ẹ̀ a máa yẹ ẹṣẹ́ wò a máa yíwọ́ padà bí kò ń ṣe sáyẹ́ǹsì ṣá but àwọn ò máa ń fẹ́ ń convince pẹ̀lú ọ̀nkan yẹn nítorí pé àdámọ̀ wa pé ẹni tó ń ṣe súnà àtẹ̀yẹ tó ń ṣe súnà ìbínú ẹrin á máa fẹ́ máa wáyé bí ó bá ṣe pé bí ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ pé àwa ni a ṣe dáadáa sí wọn ó lè jẹ́ pé látara dáadáa wa kọ́ wọn náà rí i pé ah, ẹnìyàn ni wa sínú but bí o ṣe pé ẹ̀sìn kájọ ṣàlàyé but àwọn nǹkan yóò máa fẹ́ ń convince àwa but àwọn èèyàn máa ń béèrè pé sí ìtọ́ àwọn èèyàn tó wà ládùúgbò ẹ̀ mọ̀ pé àwọn ènìyàn máa ń yíwọ́ padà pé ìjà lè kírun lẹ́yìn wọn. ẹni tó ń ṣe kàbí kàbí ramil kabayo àbí. na ó ń dẹ́ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó lè múyàn wọná àbí bẹ́ẹ̀ náà kọ́. nínú rẹ̀ ní ká mutí. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni àmì ìrù ti wà nínú wúmọ̀ yìí láyé àwọn sàábé tó bá mu títán òun ni ó dẹ̀ ṣáájú òun ó kírun àsùbá ní rákà mẹ́rin ó kì í jọ kàn bá àwọn wa ń béèrè ṣé mo ti fi kún fún yín ni wọ́n ní kìí sọ nílò ti fi kún fún wa gbọ̀nà àpàdé lọ́hùn sotiyé báyìí nìsín kí n lè dì sórí tí masjid bá ti wà to the some extent tí wọ́n ń tẹ̀lé ọ̀nà wọ́n kírun sásìkò wọ́n ṣe gbogbo oríṣiríṣi kò sẹ́ni tó lè pè tán kódà bọ́ ọba lọ sí haram wọ́n pé kò sẹ́ni tó lè pè tán na lójúṣẹ́ náà sàlá sàlám sọ yìí pé man amma nasa fa atamma salata wa asaba alwaqt falahu falahu. ẹni tó bá kírun fáwọn èèyàn ó kí pé bó ṣe yẹ kó pè é ó dẹ̀ kí sásìkò yóò gbalada àwọn jama náà gbalada wọ́n mọ̀ ní ntọ́kọ̀sọ̀ mi dálìkà ṣe ẹn ẹni tó bá wá dín ọ̀kan kan kù nínú ntà kálẹ̀ yìí àwọn jama gbalada òun ni ó ro ẹsẹ̀ rẹ̀ ṣe ọ̀nà so kára sọ pé ìní kírun bẹ̀ kìí ṣe ṣe wa àní dákẹ́dé àní dákẹ́ àwọn tí wọ́n kù kùdẹ̀kùdẹ̀kùdẹ̀ ok lágbègbè masjid wo ló lè sọ pé lágbègbè mi láwọn lọ pé hmm, tó o bá lọ bẹ̀ ọkàn ó balẹ̀ wípé masjid ni masjid náà ni ẹ kó tó dà báyìí kò dẹ̀ tí ì débi tí à ń gbàlérò tọmọ pé àìdákẹ́ náà ni àìdákẹ́ ni ó dẹ̀ sì ń tẹ̀síwájú lọ èèyàn ò ní dákẹ́ ni but bil hikma wal mau'izati al hasana masala àti má àwọn àpèjúwe kan wá kíblà ibi tí wọ́n ń fèsì kò bá kíblà lọ ọmọ ìyá fẹ́ ṣe correction bàbá ìmáàmù ni <laughs> òun àtàwọn ọmọ ìyá ọ̀gbà tara wọn pàápàá torí pé kí ni àwọn náà gbọ̀n sàn wọ́n pẹ́ típíkálì ọ̀dọ́ yóò mọ òwe pé torí nǹkan ti gbósùnà yé gbogbo èèyàn tó kù wọn wọn ẹ̀ tara ẹ̀ wọn ò ṣe kínní àdámọ́ni ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ ìgbéraga àti kọjá àlà máa ń mú wá tó bá ti di pé ń tẹ̀sí ń tẹ̀sí lòun náà mọ̀ rí i pé ní tóun ojú òun ò tí ì rí ó pọ̀ ju ní tóun ti rí lọ yóò àmọ́ bara rẹ̀ ńlẹ̀ bara rẹ̀ ńlẹ̀ bara rẹ̀ ńlẹ̀ ló fi jẹ́ pé àwọn àfáàn ńláńlá ọ̀hún tó bá bí wọ́n léèrè wọn ò ní bẹ́lù láti tètè mú dáhùn wá wọn kọ́kọ́ dúró sí iná wọn àmọ́ mú àkàrò wá lóríṣiríṣiríṣiríṣi kan tó sọ yí pé ok o lè ṣe báyìí o tọ́ ọba tún rí báyìí o tún lè ṣe báyìí wọ́n ṣùgbọ́n yọ kófúrú ni lọ́wọ́ kan ni ó jù lọ kíní ni bídíà ni oríṣiríṣi máa ń nà tọ́ba ti dà báwọn ọmọ ìyá yìí kíbla yẹn ò ṣe kíní ó ní kíní kóhun ó ṣe tí ẹ̀ kọ́kọ́ wá bó ṣe súnmọ́ bàbá ìmọ̀mú yìí náà. kí ló jíṣẹ́ náà kí ni ntí bẹ́ẹ̀ lẹ́wọ̀n ni bili hisan tó sábà délé harai pẹ̀lú ṣe dáadáa sí èèyàn máa ń sọ ọmọ dẹrú tó bá ti bí iṣẹ́ dé ó lè ra bíi dozen milk aago eh, kínádì ń pè yóò fi bíi two thousand kún yóò fún bàbá imam bàbá imam ó ṣàdúrà rẹpẹtẹ kò tí ì débi tó ń lọ gbà tó ń lọ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lọ́wọ́ á dúró ń jọ kàn án ni akramakanla ọlọ́run níjẹ́ àṣẹ̀sáde àṣẹdànù ọlọ́run àjẹkìnní mo rí wípé wọ́n mú àwọn kankan wá láti Saudi Saudi ni wọ́n ti wọ́n ń lóru rẹ̀ ń Saudi náà ṣe àmọ̀ yìí pé ní Madina wọn ò rí kíbla ṣùgbọ́n ó ní nǹkan kan tí wọ́n máa ń fi ń chẹ́ẹ̀kì ẹ̀ tí ibi àdójúkọ wọn tí ó fi tẹ̀lé kíbla ọ̀rẹ́ òyọ́ lápò ó tún mú sàjádà wá ọ̀tẹ̀ ó ní ṣé àwọn tí bàbá ṣe bàbá ni lè fa ẹni ń bẹ lọ́fà lọ́fà wọ́n dẹ̀ tó bàbá fúnra rẹ̀ ló gbá máìkì mú lónìí ọmọ wa ṣe mọ̀ bó ṣe máa ń bá wa bí gbogbo gbà ó pe àkíyèsí wa sí nǹkan kan tó pàtàkì ó ní direction kibla a dẹ̀ ti change rẹ̀ later ni bàbá àdínì wa ń sọ pé bàbá yẹn máa mú ẹ̀ tí ẹ̀ jẹ́ agbó ní rárá eléyìí wà nínú agbára tòun nǹkan tí ìbá ṣe fífàmọ́ra oríṣiríṣi irú nǹkan báwo ò lè wọ́pọ̀ kò lè ṣeé ṣe ló fi jẹ́ pé o lè lódodo lọ́wọ́ ṣùgbọ́n toró òní basira òní làákàyè aburú tó kọ sí yóò burú jẹ tí ò lódodo lọ́wọ́ lọ. lọ́ba adẹ́dà. Lo ló fi fi kún gbà tó ń sọ̀rọ̀ sọ fún wọn wípé hadha sabili sọ fún wọn pé ojú ọ̀nà tèmi ni o àdìrú ilé kí ló fi kún ó ní ala basiratin pẹ̀lú làákàyè kò é ṣe gbogbo ìgbà tó bá ti rán àwọn èèyàn lọ síta gan ọmọ ọmọ ń pàkíyèsí wọn sí làákàyè ìgbà tó rán Mu'adh radiyallahu anhu lọ sí Yemen kí ló sọ fún un oníṣòrí àwọn tó ń lọ báyìí qauman min ahlil kitab wọ́n èé ṣe bí ẹlẹ́bọ tá a bá ń po wàhálà ń bí o ahlil kitab ni wọ́n wọ́n ní ṣubúà wọn àwọn náà ń sẹ̀sìn but wọ́n ní ṣubúà but ńgbà tọrọ wọn ti dà báyìí faltakun awwal ma tad'uhun ilay shahadatu an ilaha illallah nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí. Si òun ni ìjẹ́rìsí pé kò sí tó tó sìn àfọ̀bá adẹ́dà wa anni rasulullah èmi o muhammad sallallahu alayhi wa sallam ìrẹsẹ̀ ọlọ́run ọba mi ni mí. fani inhun ata'uka tí wọ́n bá wá gba eléyìí lọ́wọ́ rẹ̀ famurhum bi salat ìgbà yìí ò ní kọ́ ọ̀sẹ̀ tó máa pa wọ́n láṣẹ ẹ̀rùn wípé ọlọ́run ni a báyìí ọlọ́run ni a báyìí. má kóra rẹ sí wọn lọ́wọ́ o ṣe báyìí ṣe báyìí ó ń kọ́ ni bí ó ṣe ṣe ló fi jẹ́ pé dáwà ní ojú ọ̀nà kìí nǹkan tí o ògiri wa ọkàn bẹ́lù ṣé understand so tó fi yẹ pé ẹni tó bá ń bẹ́lù irúwọ́ ògiri wa aburú tí ó kọ́ yọpọ̀ ju dáadáa tí ó mú wa lọ. Nah òun náà ló bìlẹ̀ rẹ̀. asalaamualeykum wa rahmatulah. wa rahmatulah. ọlọ́run máa jẹ́ kẹ́ pẹ́ fún wa lórí naam lórí question tí wọ́n béèrè yẹn. naam. so tó bá jẹ́ pé. question wo question kan ló béèrè. question imam. question tí wọ́n béèrè la the last question. èwo. lórí imam tó ń kírun. naam. tó síwájú kírun. naam. so tó bá jẹ́ pé ẹnìyẹn pé ó máa ń yẹ iṣẹ́ wò. naam. ní nkọ́. tó bá ń yẹ iṣẹ́ wò ẹ ṣe iqamatul hujja lé lórí kí ló fà àwọn kan hadithi muawiya asolami nínú béèrè tó béèrè ní wípé a rí nínú wa tó ń ṣe hatu tó ń tẹ yẹ̀pẹ̀. ó ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sàásánà pé yẹ̀pẹ̀ títẹ̀ bọ́ọ̀ ni kí ló òjíṣẹ́ ńlá sàásánà sọ. ó ní a rí nínú àwọn ànábì ọlọ́run ọba tí ń tẹ yẹ̀pẹ̀ ṣùgbọ́n kò sí nínú wa nísìn tá a mọ̀ bó ṣe ṣe bó bá jẹ́ pa ààrẹ ń tó lè ṣe bí ànábì yẹn ṣe ṣe ni ta ló lè ṣe bẹ́ẹ̀ kò sí. ṣùgbọ́n gbà tí ọ̀sẹ́ nìkan tó lè fi jọ ànábì ń torí pé kò mọ̀ bá ànábì yẹn ṣe ṣe a gbọ́dọ̀ ṣe. so ti yé báyìí nísìn àwọn kan wà wọ́n kéwú wọ́n gbìyànjú ṣùgbọ́n ọ̀rọ̀ yìí dojú mọ́ wọn lọ́wọ́ wọ́n ń wò wípé rárá ojú ọ̀nà tí àwa náà lè máa lò láti fi ṣèwádìí nǹkan ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pé ó wà nínú circumstance báwọn tó jẹ́ pé ọ̀rọ̀ lọ dojúrú mọ́ lọ á ṣe iqamatul hujja lé lórí àwọn míì è ṣe bẹ́ẹ̀ ìfẹ́ inú ni wọ́n ń tẹ̀lé kí o tiẹ̀ mọ̀ kankan eléyìí ọ̀tọ̀ kéèsì àwọn ohun yẹn ọ̀tọ̀ eléyìí ò tiẹ̀ tọ́ sí pé kó jẹ́ mọ́mọ́ tó ti yé báyìí nísìn but àwọn tí nǹkan rú dàrú mọ́ lójú yìí ẹni tó nímọ̀ yóò pe àkíyèsí wọn sí yóò bá wọn sọ̀rọ̀ wọn ò ní dákẹ́ mathalan imam abu hanifa position wọn tẹ́lẹ̀ ni wípé rahimahullah rahmatan wasi'a ọlọ́run wà ní gbogbo bí kí nìyẹn kófòrò ni. Ye, ọba lọ́lọ́run wà gbogbo bí kófòrò ọmọ akéwu Yusuf oṣù mẹ́fà ló fi ń bá àfa rẹ̀ pò rárá ọlọ́run ò sí gbogbo ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni àlàyé ni àlàyé ni ìgbà tí ọba ní kí òdodo dé Abu Hanifa òun gángan fúnra lọ so làwọn afáà máa fi sọ pé laysa kullu man waqa'a fil kufr waqa'a al-kufru alayhi wa laysa kullu man waqa'a fil bid'a waqa'at al-bid'a alayhi so di yé báyìí nísìn ẹ lóní ọmọ ṣe nǹkan tó yẹ pé bí kúfùrù ni bọ táwìlì ló ń ṣe bọ á pè àkíyèsí ẹ sí ni nígbà tá a bá ti mọ̀ yìí pé eléyìí ẹni ni ọkàn ó ó dojúrú mọ́ lọ́wọ́ ni ṣùgbọ́n ẹni tí ń ṣèfẹ́nu eléyìí ò tẹ ẹ̀kọ́ jẹ́ imam aslam sọtí yẹ ò tẹ ẹ̀kọ́ ṣáájú aslam tọ́ba síwájú ẹ̀yàn wà bómi. ẹni ní ọkùnrin tí ó bá ìyàwó ẹ̀ láṣepọ̀ ní ẹ̀yìn àṣùbà lóòjọ́ jímọ̀ lọ́jọ́ jimá. bẹ́ẹ̀ni ó dẹ̀ ń lọ ibiṣẹ́ ń gbé ó ti dáná jánábà ó dẹ̀ fẹ́ wẹ ìwẹ̀ jumá pé ṣé ó lè wẹ ìwẹ̀ kan ṣo náà pẹ̀lú àníyàn méjì àbúmáwẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. àwọn afáfọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí rẹ̀ bọ̀tá rí nínú àwọn sàábé rọ̀dí aláàánú tí ń sọ fọ́mọ rẹ̀ wípé kó wẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ní man ghasala wagtasala ẹni tó wẹ̀ tó ṣe nǹkan àwẹ̀ tó tún wá wẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀rí báwọn àtàwọn àtàrò báwọn làwọn àfa apá kan nínú àwọn àfa fi sọ wípé kó wẹ̀wẹ̀ méjì. gbogbo ẹ̀ kò lè láṣẹ yẹn ní ìṣẹ́jú méjì àbí mẹ́ta. naam um, àwọn obìnrin sàn. lọ́pọ̀ ọgbà àwọn pápá ilẹ̀ yorùbá àti láwọn bòmí náà tí wọ́n bá ń àwọn tó bá ń tọmọ lọ́wọ́ nù wọn tó bá ń fọmọ lọ́mú lọ́wọ́ wọn ń sábà lákàkún ìgbà àyà wọn tó bẹ́ẹ̀ débi pé ó lè wà láàrin èrò báyìí kan jọ máa sọ̀rọ̀ ahọ́n ṣaṣọ sókè para adé bẹ̀rẹ̀ sí fún ọlọ́njẹ ṣọ́tọ́ àbí òtọ́ sa. kọ́lẹ́sìn ni. ó máa ń wá ṣẹlẹ̀ sáwọn míì tó ń wọ̀jà ààbò náà nù wọn sa. tí ń wọ̀jà. bẹ́ẹ̀ ni débi pé ẹ máa rí pé ẹ̀hàn lè kọjá ní ibì kan ẹ wá rí pé. kọ̀wọ̀jà ah, kọ̀wọ̀jà àbùngbà yẹn. <laughs> ẹsẹ̀nsì ìjáàb ni wípé kó fi àwọn aṣọ rẹ̀ yẹn kó fi dí gàgà fún ná kọ́mọ̀jẹ̀ sábàbí tí ó fi wọ́n ná ó dẹ̀ níbi tí ó ṣe ṣe tó fi di pé ọmọ wà press débi pé ọmọ fẹ́ jẹun kó wá fi tọ́ṣọ́jọ́ wọ̀ tí ó pamọ́ sí tí ó fi fọmọ rẹ̀ lóúnjẹ tó bá ti fi ń kọ́ ọmọ báyẹn tọmọ bá ti fẹ́ jẹun ọmọ gan ni ó dragi rẹ̀ lọ bí tọ́sọ́jọ́ wa ni mọ́mí ọ̀ya já lọ síbi báyìí tọ́ba ti di pé ń fa àyà rẹ̀ wọ́n fẹ́ jẹun so gbogbo nǹkan báyìí ni mùsùlùmí máa fi kọ́ ọmọ. so even láàrin àwọn obìnrin ara wọn kò lẹ́tọ̀ọ́ ah. pé kán máa ṣara lẹ̀ bẹ́ẹ̀ ìyẹn àwọn obìnrin. ẹ ó depend tọ́ba yẹ pé obìnrin tí ó lè rí òwò rẹ̀ ní fine eh, no no lábí ọ̀rẹ́ àjọlọ kíra ẹni nǹkan kan wọ́n hàn. rárá rárá kì í ṣe ibi tó yẹ kó sílẹ̀. naam naam. then um, àwọn ngbà míì sà bóyá wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ṣe pápá jùlọ ń ta bóyá ó ń tajà ní àbò ń ṣàwọn ṣe kan wọ́n máa ń wọ́n ń sábà mójútó ibi apá báyìí débi pé míì gan á fa aṣọ báyìí sí apá wọ́n máa wò kókè ṣé lè yóò sí lára ohun tí ó yẹ kó bò mọ́ ni àríwá. ó wà lára rẹ̀ bọ̀dọ̀ àwọn ẹ̀rí kan wà tó jẹ́ pé tí ò tí dé àárín kó olùkọ́ torí ẹni tó ń wá sọ́dọ̀ òjíṣẹ́ náà islam tí chéènì rẹ̀ hàn àti ibi tó fi làálì sí nǹkan kan yẹn àwọn afáàyàn sọ báyìí. ẹni tí ìyàwó rẹ̀ bá wà nínú circumstances pé wọ́n ń jáde báyìí kó tó jáde ńlé kó máa ran ní àwẹ̀ tí kó máa kà fún un obìnrin lè tètè gbàgbé ó lè tètè gbàgbé ok ẹ̀ hajj ni wọ́n wà ọfẹ fa wàhálà débi pé ọkọ fẹ́ fún un ní tọlak ní hajj mbẹ kí ló dé ṣẹlẹ̀ anything tó bá ń fẹ́ special arrangement ni wọ́n ní kìí ṣe ibi tí gbogbo èèyàn wà anything tó bá ń fẹ́ ọkọ yóò lè bá arrange ẹ wa. ọwọ́ àárí coke coke tó tutù àbí sorry pepsi torí kò sí kóòkù lọ pepsi tó tutù lórí lọ́ọ̀kan ọwọ́ just ordinary pepsi kí ló pọ̀ jù bẹ́ẹ̀ kó sọ pé ọkọ̀ òun pé òun need pepsi bó ṣe bẹ́ẹ̀ lẹ́nu gbogbo bí bó ṣe sún sókè ní oṣù pé ó ń fẹ́ máa wá ètò tutù dáadáa nísàlẹ̀ ó sún gbogbo ẹ̀ wá sókè báyìí. ọkọ pàkíyèsí rẹ̀ sí kó kó tí ríro kó ríro ìkúùkù ni wọ́n fẹ́ mọ fẹ́ bára wọn jà ní ní múna ayámúlùmínà àwọn ṣẹ̀ ń bá ara wọn àmọ́ ṣẹ̀ máa ń pàrọwà fún pé mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ní ṣèkì ṣé wọ́n lè gbàrú ẹ̀ mọ́ ní èmi ò lè gbàrú ẹ̀ mo ní tèmi ò ní tèmi pé màá gbàrú ẹ̀ torí pé kò ní bẹ́ẹ̀lù torí pepsi ní ọ̀hún àbí pepsi gbangba báyìí ó ní tóun pọ̀ ń lẹ́nu mọ́ ní mùsùlùmí ó mùsùlùmí náà ni ó mùsùlùmí náà ni <laughs> ó ti pé pé torí ẹ̀gbọ́n ọkọ ó ní ó ó wò pé tọkọ kan ọkọ fẹ́ le jù tó bá ti dọ̀rọ̀ òfin Ọlọ́run bá ọkọ máa ń ṣe ọmọ wa very tough bákan ó dẹ̀ mọ̀ ọmọ gbogbo àwọn shortcomings ẹ̀ ó ti pé ọkọ pé ẹ̀gbọ́n ọkọ yí pé àbúrò rẹ̀ ń fara ní òun o ọkọ náà ti gbé fóònù ó ní ah ó ti ẹ̀ páyọ̀ ọlọ́run ọwà ní àjò ló ń ń nọmọ ọlọ́run kankan ìyá sọ pé ẹni sheik mọ́yìnà tí ẹ máa gbọ́ nítorí ọba ó ti pe ẹ̀gbọ́n òun ó fẹ́ máa ẹ̀gbọ́n òun ti ń hara sí òun sọ fẹ́ gbọ̀n pé ọkọ wa ń sọ̀rọ̀ <laughs> Wà ní ọ̀rọ̀ <laughs> it's natural obìnrin ń kí wọ́n wà lákàdá sí kàbá yẹn àdámọ̀ wọn ni náà ló fi jẹ́ wípé ntọ́ jẹ́ ọ̀ràn yẹn wọn ò ní kí wọ́n jókòó lé waqarna fi buyutikunna wala tabarrujna tabarrujal jahiliyatil hula báwo ni tabarruju jahiliyatil hula gbogbo àwọn ìrìnsí yẹn náà ni tí necessity bá wá wípé kó jáde a máa kọ́ sí létí a máa a máa tẹ̀mọ́ létí gbogbo ìgbà kó pé àwọn ìwọ̀ yẹn náà. number three number three. السلام عليكم ورحمة الله وعليكم السلام جزاكم الله خير وأحسن الله إليكم بارك الله فيك آمين ìṣẹ̀lẹ̀ kan ní ọmọ ìyá kan fi tó wa létí ní àárọ̀ yìí tó wá mú àwọn ìbéèrè kan jẹyọ ń bẹ. wọ́n ní ọmọ ìyá àwọn kan jáde láyé. mùsùlùmí. naam. mùsùlùmí. bẹ́ẹ̀ ni sà. kọ́lọ́mù àgbà lẹ́rù. àmín. Hmm. wọ́n wá ní níbi tí wọ́n ti fẹ́ ṣètò kásin wọn yẹn àwọn tí wọ́n jẹ́ bíi ká sọ pé àfa ń bẹ. bẹ́ẹ̀ ni. àwọn ń sọ̀rọ̀ pé káwọn tó lè dá sí pé wọ́n wẹ̀ wọ́n torí wọn ò rí àwọn mọ̀lẹ́bí àbáwọn aráalé tí wọ́n lè súnmọ́ wọn láti wẹ ọmọ ìyá tó jáde láyé. wọ́n ní àfa yẹn kásọ́pà fà náà pé àwọn wa ní. gbogbo mùsùlùmí làáfà. náà tó ń jẹ́ òkú ẹyọnu bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí làáfà. náà wọ́n lẹ́kùn ló. náà jésù àkùnlọ xẹ́. tó ń gbà ọlọ́run bá ní Allahu waliyul ladina amanu gbogbo mùsùlùmí ni wòlíì but lẹ́wù jura lọ. ẹ̀yin ò dẹ̀ lè jẹ́ wòlíì àfi tó bá jẹ́ àfààní. sọ wọn ní káwọn tó lè wẹ ẹni tó jáde láyé yẹn àwọn gbowó which is twenty thousand naira. wọ́n lẹ́tọ̀ owó gbígbà but kìí ṣe téèyàn ó máa charge. kìí ṣe téèyàn ó charge. sórí àwọn tí wọ́n lò kù ọ́ dá wọn láàrin kí ni big deal sórí àìronú sí àwọn àdìkàr tá à ń ṣe ni tá a bá ti sùn òkú ni wá àfi tá a bá tún jí padà mistake tá a mọ̀ ni kí là ń sọ bísímìkàlà ọmọ àmútu wáhíà o lè má jì mọ́ sọ́tọ́ bá ti sùn lẹ́bàá ìwọ̀n kan mọ̀ wípé ẹni yìí o bọ́ ntọ́ bá lè mú ọ fọwọ́ kàn báyìí ní ìsìn tọ́lọ́hún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó bá yọ ẹ̀mí kú ọ̀nbẹ náà ó yẹ kó lè fọwọ́ kàn torí díútì ni àwọn bíi ìhòòhò rẹ̀ tí èèyàn lè rí ẹni tó lè rí tánpo ta ni tó lè rọ́kọ tánpo ìyàwó rẹ̀ ni ẹni tó lè rí ìyàwó tánpo ọkọ ni. nígbà yawa Aisha rọdí alana tí ó rẹ̀ tó ń sọ pé orí mi orí mi òjíṣẹ́ náà ni ori ẹ̀ orí rẹ̀ ò dẹ̀dẹ̀ díẹ̀ tó o bá kú ẹnu kí n wẹ̀ ọ́ ni ká tó gbé ẹ sin tó bá rẹ̀ yẹ pé èmi náà ni ìwọ ló wẹ̀ mí tó túmọ̀ sí pé ọkọ ló yẹ kó ṣe kí ni kó wẹ̀ ìyàwó ìyàwó ló kó wọ kó torí àwọn bíi kọ̀ọ̀lọ́fín kọ̀ọ̀kan tó lè rí láyé kò sí ń tọ́pamọ́ kò sí ń tọ́pamọ́ fún un ló fi jẹ́ pé àáfẹ́lẹ́ ikọ́ àwọn obìnrin wa àwọn tí wọ́n lè rí òhò wa lójú ayé àwọn náà ni wọ́n lè rí wọn lẹ́yìn wa ṣùgbọ́n tí ò bá wá sáwọn wọ̀nyẹn ń bẹ̀ wọ́n ò bo ibi tó jẹ́ òhò rẹ̀ tó bá jọkùnrin ni láti dòdò dé orúnkún wọ́n wẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí wọ́n bá wẹ̀ lábẹ́ yóò jẹ́ min ilé hijab lábẹ́ aṣọ yẹn ni tó ni gbogbo ara rẹ̀ ni wọ́n bò àyàfi tó ibi tí wọ́n lè rí ń bẹ̀ ojú àti ọwọ́ làwọn àfáàfi sọ yìí pé tí ò bá wá sóbìnrin pàápàá ibi tí ó jẹ́ ọ̀ràn yẹn tó hàn tà nìkan ni kí wọ́n wẹ̀ tọwọ́ kí wọ́n gbé síbẹ̀ torí òjíṣẹ́ lọ́sọ̀lá ara ọ̀sọ́lọ̀ àwọn sàbẹ̀ ní bó ṣe jáde láyé ó bá wọn lójijì àwọn ọmọ èyí táwọn ó ṣe ṣé káwọn já asọ́láàrò òjíṣẹ́ láàṣálà báwọn ṣe máa ń já táwọn òkú yòókù káwọn wẹ̀ ní àbí báwo wọ́n ṣe fanfa yẹn ọlọ́run kùn wọ́n lóhun ohun wá wípé ẹ wẹ̀ bó ṣe wà yẹn náà ní a fi wẹ̀ pẹ̀lú aṣọ bẹ́ẹ̀ níyàwó Aisha ló ń fi sọ yìí pé tó bá yẹ pé mo rántí tí ó tá a jọ sọ yẹn ni àbátijẹ́ kẹ́nìkan kan ó súnmọ́ òjíṣẹ́ lásán láti wẹ̀ àwa àyàwó rẹ̀ làbá wẹ̀ sotiye báyìí nísìn circumstances bàtí wọn bá fẹ́ mọ̀ ná wọn fẹ́ mọ̀ ná nínà tí ó ní àwọn ọmọ olókù lára kí wọ́n bọ́ bẹ̀ kí wọ́n wẹ̀ nǹkan wọn kí wọ́n waste time kí wọ́n bọ́ bẹ̀ kí wọ́n wẹ̀ nǹkan wọn gbogbo wa náà ládàá bẹ́ẹ̀ eléyìí wọn fi kọ́ gbogbo wọn lọ́gbọ́n yìí pé duty wa ká má sá fún duty wa. lórí bẹ́ẹ̀ sà ṣé àwa lè wo ìṣesí yẹn ká fi lọ síbi ọ̀nà mìíràn pé a fẹ́ pín ogún ẹni tó fẹ́ bá wa ṣètò pé a fẹ́ pín ogún yẹn náà ẹni tá a mọ̀ ní àfáàrí tó mọ̀ nípa ogún bẹ́ẹ̀ ni ṣé àwọn gan lè sọ pé iye báyìí ni mo fẹ́ gbà bọ̀dá fún wọn ní nǹkan bẹ̀ níbi wòsíyà mm, a lè fún wọn ní nǹkan bẹ̀. jazakumullah khair ìtọ́ wa gbẹ̀yìn ẹ̀ náà ni pé nígbà tí wọ́n ní wọ́n ń ṣètò wọ́n ń sin ọmọ ìyá yìí wọ́n ní afáàyè wa mẹ́nuba pé àwọn tí wọ́n torí nínú àwọn ìyàwó mẹ́ta ni wọ́n ní nínú àwọn ìkànnù ìyàwó yẹn kò ṣe Islam mọ́ ó dẹ̀ kó àwọn ọmọ náà lọ ìkànnà àwọn ìyàwó yẹn kò ṣe islam mọ́ ó dẹ̀ kó àwọn ọmọ náà lọ tó súnmọ́ pé àwọn ọmọ náà ò ṣe islam mọ́. èdè máa ń ṣe islam nínú àwọn ọmọ wọn ó pín ogún ṣùgbọ́n ìyàwó yẹn ò ní ogún pín ló fi jẹ́ pé gbogbo àwọn tó bá wà nísàlẹ̀ ń bí kí wọ́n máa fi sínú àkọọ́lẹ̀ wọn will pé táwọn bá jáde láyé o ojú ọ̀nà Islam ni kí wọ́n fi pín ogún àwọn èyí nǹkan ti tó tí wọ́n bá ti fi yún un lẹ̀ ẹni tó gún ọ̀tọ̀ sí àwọn legal personnel wọ́n sọ pé rárá ńgbà tó ti sọ pé ojú ọ̀nà Islam ni lágbájá ogún ọ̀tọ̀ sí lágbájá ogún ọ̀tọ̀ sí lágbájá percentage tó sí ni tó bá ní ìyàláyé tí ó dẹ̀ bímọ ó lẹ́wọ̀n ẹ̀gbọ́n láwọn àbúrò àwọn ọmọ tó nìyẹn ó ti blọ́ọ̀kù àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò wọn ò lè jogún láéláé bọ̀tì ìyá ò jogún kí ni pọ́ṣán ti yá barakallahu fik o ti dọ́kítọ̀ one over six ọkàn yá kí ni ọkàn ìyàwó kí ni fraction ti ọkàn ìyàwó one over eight tó bá lọ́mọ ètò bá wá sẹ́kù wọ́n pín ní ìpín wípé ọkùnrin dọ́bù tóbìnrin lọkùnrin ó gbà so gbogbo ẹ̀ ọba adẹ́dà ti pín nǹkan rẹ̀ ó dẹ̀ ṣe kìlọ̀ ó ní èmi ni mo ní èmi mo dẹ̀ pín ẹnikẹ́ni tó bá wá kọjá àlẹ́ òun bó ń ṣe pín ó ní ó ti ṣàbòsí sórí ara rẹ̀ ń bọ̀ wá bá wọn. so a tó gbogbo ẹ̀ báyẹn ntí ó yẹ kí gbogbo wa mọ̀ ní bá ń ṣe ń sọ̀rọ̀ à ń wọ ẹ̀kú à ń ṣe gbogbo ẹ̀ yẹn ọ̀rọ̀ ogún pínpín gan ó yẹ ká mọ̀ ló fi jẹ́ pé tí a bá ń rí ẹ̀rí wípé nínú àwọn tí ó jogún ó kópa ní bí ẹni tó kú yẹn bó ṣe kú òun ló ṣe okùnfà kú rẹ̀ bóyá torí ó ń wò pé tóun ó rógún jẹ hmm. kò ní rógún jẹ mọ́ o ó ti kúrò nínú àwọn tí ó jogún torí pé ọ̀rọ̀ rẹ̀ ti ní wàhálà kò ní jogún bámbámbámbámbá lọ Allah subhanahu wa ta'ala tọ́mọ̀ wà tọ́dẹ̀ yẹ kóun ló ṣe òfin ó ti la gbogbo ẹ̀ nínú àwọn ẹ̀ríà tó jẹ́ pé yàní ọ̀gọ̀rọ̀ àwọn míì tí wọ́n jẹ́ tí wọ́n ṣe mùsùlùmí tẹ́ fi ń gba sílámù nìyẹn ọ̀rọ̀ lórí tọ́lák ọ̀rọ̀ lórí ogún pínpín àti ọ̀rọ̀ lórí ìgbéyàwó àti mọ́tótó torí ẹni tí ò bá mọ gbogbo àwọn eléyìí àtúnwò àtẹranko díẹ̀díẹ̀ náà ó kàn pé òun kàn òun láwẹ́ ó ní skin lára ni n tó fi yàtọ̀ nu ẹranko gan bẹ́tà rẹ̀ kò mọ̀ nípa ogún pínpín kò mọ̀ nípa marriage àti tọ́lák kò mọ̀ nípa hajj kò mọ̀ nípa tọ́hárà irun sì wẹ̀ <laughs> tábàtì sọ̀rọ̀ tọ́hárà mọ́ irun náà ni gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tí ó yè kooro lórí rẹ̀ tí òfin ní jẹ́ wípé ẹnìkan mọ̀ ṣe bójúbójú fún naam jazakumullahu khair ìkẹyìn bẹ́ẹ̀ ni pé wọ́n wá nígbà tí wọ́n ń da iyẹ̀pẹ̀ sí sàárè òkú naam àfàwa ní irú ìyàwó eléyìí tí ó ṣe islam mọ́ àti àwọn ọmọ yẹn náà wọ́n lẹ́tọ̀ọ́ láti da iyẹ̀pẹ̀ sí òkú yẹn náà lára so yẹn ni ibi tí ó rú wa lójúmọ́ pé ṣé a rí nǹkan kan tó sọ pé à àwọn ẹni báyìí ló lè da iyẹ̀pẹ̀ sókú lára ni àbáwọn ẹni báyìí ni wọ́n lè da iyẹ̀pẹ̀ sókú lára. àárí. naam. Jazakumullahu khair. ààrẹ um, lórí. torí kí wọ́n pè kọ́ wá da ẹ̀pẹ̀ sílá yẹn gan kí wọ́n pè kọ́ wá da ẹ̀pẹ̀ sílá ó lè jẹ́ pé òun ni ó ṣe sábàbí tí ó fi padà sínú ẹ̀sìn Islam òun náà ń bọ̀ wá dábàá ìjọ kan ló fi jẹ́ pé ọ̀rọ̀ ṣókí èèyàn gbọ́dọ̀ máa sọ tí wọ́n bá gbé òkú sínú sàréè kí n dẹ̀ lọ̀rọ̀ ṣókì òjíṣẹ́ lásìlá sálàm máa ń sọ gbólóhùn kan limitli adal yom ya ikhwani fa'idu irú ọjọ́ òní ẹ̀yin ọmọ ìyá mi ló fi yẹ kí gbogbo wa ó múra lẹ̀ o torí kò sẹ́ni tí dàbá yìí ìtún wa máa sọ gbólóhùn kan fasalu li akhikum at fa innahu la'an yus'al ẹ máa tọrọ fọmọ ìyá yín wípé kó lè dúró ṣinṣin torí wọ́n ti ń bi léèrè báyìí ó ti ń dààmú kí ni wọ́n bi léèrè tá a lọ mọ́ ọba tó gbélé ayé sìn tí ọba ti ṣe tẹ̀wọ̀hì tó ṣe ṣírk kò ní rí ìdààmú gidi mu wá ẹ̀sìn wo ló gbélé ayé sìn tí ẹ bá ṣe pé Islam ló ṣe ó ti dáràn kí ló rí sọ. So, sí arákùnrin yẹn tó bá yẹ pé ni tó yẹ pé ó ń dúró déédéé pẹ̀lú súnà ni yóò sọ pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni ànábì rẹ̀ ni yóò rí ìdáhùn yẹn mú wá so èyí tí ò ṣe mùsùlùmù mọ́ ẹ̀ tí wọ́n bá jẹ́ kí eléyìí ó yé ó lè jẹ́ sábàbí pípadà pípadà rẹ̀ pàápàá jùlọ tí wọ́n bá yẹ kó gbọ́n kankan yé ìyàwó Aisha radiyallahu anha òun àti Yahudi ni wọ́n jọ ń ṣe fanfa Yahudi ní ìbéèrè wà nínú sàárè ìyàwó Aisha ni kò jẹ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé kò tí ì ní ìmọ̀ rẹ̀ ń gbà yẹn òjíṣẹ́ náà sàásì làwọn wá bá wọn lẹ́nu rẹ̀ lọ́wọ́ ní kí ló ń fa wàhálà ìyá wa ní abẹ́ gbọ́ntẹ́lẹ̀ ìsọ ó ní wọn ó bí a léèrè nínú sàárè òjíṣẹ́ náà sàásì ní bẹ́ẹ̀ ni. Benny pé tí wọ́n bá ti gbókùn sínú sàárè tán tí wọ́n ti da àyẹ̀pẹ̀ bò wọ́n ó gbé jókòó nínú sàárè rẹ̀ àwọn màláìkà méjì ó yọ sí i ìṣẹ́jú mọ́yàn wọn rí bíi mọ̀nàmọ́ná ìjágbe mọ́yàn wọn bíi àrá wọn ó dẹ̀ mú kù mọ̀ dání tí wọ́n bá jágbe mọ́yàn ẹni tó lòdòdó lẹ́nu gan-an máa ká lòlò làwọn bàtà abẹ́ sún náà fi bú sẹ́kún gbà tí wọ́n bú sẹ́kún lọ́ba adẹ́dà wá rẹ̀ wá lẹ́ọ̀kan wípé yuthabitu Allahu alladhina amanu biqawli thabit fil hayati dunya wa fil akhirah àwọn tó yẹ pé wọ́n dúró déédéé nígbà tí wọ́n wà láyé ọba ọdẹ́dà ó jẹ́ kí wọ́n rí ìdáhùn mú wá ìjágbémọ́ àbí ìṣẹ́júmọ́ àwọn màláíkà méjèèjì kò ní dẹ́rù bà wọ́n because ọkàn wọn ti balẹ̀. pẹ̀lú dáadáa tí wọ́n ń ṣe láyé lórí ẹ̀sìn látara àmọ́ àwọn àkàrò báyìí wá ó lè mú kí ọmọbìnrin yẹn kó padà sínú ẹ̀sìn Islam ẹ̀ so gbogbo àwọn eléyìí yóò jẹ́ kí wọ́n mọ gbọ́ yìí dáadáa wá sí ṣókí tí ò ní gùn jù tí ó mọ níwọ̀nba tí ó fi jẹ́ pé olúkálukú yóò jẹ́ kó rí rẹ̀ pé torí kò sí ní tó lè mú ọkàn tètè rọ̀ bíi ìmọ̀ bẹ́tẹ́wò àti ìmọ̀ rí bí wọ́n sin òkú báyìí. ọ̀kan náà àwọn sisters sọ pé kì í tiẹ̀ kò láìkì ìbòrí tẹ́lẹ̀ kò dress anyhow ni wọ́n wá bi léèrè ńgbà wọ́n gbé òkú sínú sàárè sódìgbà tí wọ́n ọba dà báyìí kó o tó máa fa kó o tó máa bora nítorí pàtó tó wá bẹ̀rẹ̀ gan-an <laughs> ojú ló ti gbé ó bójú ó ṣe gbogbo ẹ̀ náà ọlọ́run dẹ̀ fi ṣe sábàbí dáadáa fún un so wá sí bó ṣe lè wò kó ṣókí tó tí ó pe àkíyèsí padà torí lójíṣẹ́ náà sálàm fi sọ yìí pé ká máa lọ bẹ itẹ́ láti fi rán wa létí ọ̀run naam kọ́lọ́wọ́n bá kó jẹ́ ká túbọ̀ tán wá dà. àmín naam. Um, sir lórí ọ̀rọ̀ ìyàwó tọkọ ẹ̀ lọ ṣáájú ẹ̀ àbọ̀kọ tíyàwó ẹ̀ lọ kú tó bá fẹ́ wẹ̀ ṣé ó ní ìdí kó bo ara àbólẹ̀wẹ́. ṣéyàwó. bẹ́ẹ̀ ni rárá kò síbi tí o lè rí lára ọkọ rẹ̀. so torí bẹ́ẹ̀ ló lè ṣe ọkọ náà kò lè síbi tí o lè rí lára ìyàwó rẹ̀. o lè wẹ̀ ní hóhó bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni yóò tiẹ̀ torí yóò fẹ́ kí ó mọ dáadáa wọn pe ọṣẹ first three tí wọn fi kankan igbó dáadáa yẹn òun náà ló lè ṣe fínífíní. Hmm. so tọ́wọ́n bá dẹ̀ tó bá yẹ pé ìyàwó méjì àbí mẹ́ta lé nìyẹn ní àwọn méjèèjì àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta lè kó jọ bẹ́ẹ̀ kọ́ ọ́ lọ́sẹ̀ ogun ìpín yẹn. bẹ́ẹ̀ni kó fi tètè yá then um, ìyàwó now. wọ́n ní kó má gbàwẹ̀ náfìlà láì jẹ́ pé ó gbàyọ̀ǹda ọkọ. ah ó ṣe mistake ọkọ ní ọkọ lẹ́kùn. ọkọ ló máa. ló máa kọ́ lọ́gbọ́n. ok. <laughs> Eh. Ah, mo ní bùkátà sí ẹ wọ́n sá lágbára jà wẹ̀ eh. kò dẹ̀ sí excuse mbẹ́ So excuse yóò kí n kan rẹ̀ mọ́lẹ̀ nígbà wọ́n bá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mọ́lẹ̀ méjì yọ mọ̀ pé next time tó ń bá fẹ́ gbàwẹ̀ yóò yóò sì kí permission lọ́wọ́ kó. Ah. sir èyí tó wá jẹ́ pé ọkọ ẹ̀ ń sọ fún un pé kó má gbà eh. pé kó yé náà fi là láì gba permission òun. kò tí ẹ kò tí ẹ ń sọ̀rọ̀ permission kò ń ṣe pé torí bùkátà ló ṣe ń béèrè ló ṣe ń sọ bẹ́ẹ̀ fún kódà àwọn ehm, tẹ̀tọ̀wọ́ àti tóbi ni ẹ máa ń ṣe bí à Quran à ń ṣe kìámù lẹ́yìn ó ní kó gé kùn gan rẹpẹtẹ ó ní torí pé alikawali ọlọ́run ọba pé gbogbo ẹni tó bá súnmọ́ òun òun máa dán wò ń pẹ́ so sickness tó bóni yẹn ń sìnkì lẹ́yìn mẹ́ta tó ní malaria tó ní kinní kan pé so ó ti ń súnmọ́ lọ́hùn jù ó dẹ̀ náà ń lówó pé wèrè lọkọ ẹ wèrè lọkọ ẹ kí wọ́n ṣe wáàsí fún un wèrè ni ẹ majunun àdà majunun. ẹn tó wọn sọ fún tó ń ó sì ń wò pé ẹ ṣáàjọ kó òun ti nǹkan òun. òun ló níyàwó òun bó ṣe wù. bẹ́ẹ̀ ni pé tó òun kan kọ́ra rẹ̀ bọ̀ kì í ṣe bó ṣe wù ni ó sì ṣe. Eh, mistake ti gbogbo ọkọ ń sínú. wọ́n ló níyàwó rẹ̀ ló tọ́ bọ̀ kì í ṣe bó ṣe wù ọ ló sì ṣe. Hmm. so bọ̀ obìnrin yẹn ò sí ní right àti tako àṣẹ náà. láwẹ̀ láwẹ̀ bọ̀ àwọn nǹkan tó oh, kù. Eh, gbogbo àwọn bíi tí bàbá ah, mọ́ kí n rún náà fúlà ọjọ́ ibi tí yóò ti tí ọba ti kọ díẹ̀ ọtí kọ lọ́wọ́ ọkùnrin ọkùnrin ò ní right láti kọ di. Ah. <laughs> na ìbéèrè aláàkọ níbi tí wọ́n ti bèrè obìnrin tó yẹ pé ọkọ ẹ̀ mùsùlùmí tó kú ọkọ ẹ̀ kú tó wá jẹ́ pé ìjọ tí ọkọ ẹ̀ kú ó súnmọ́. na ló wá ṣe padà sínú Islam. ok. ìpè bóyá ọkàn kàn pé ah bóyá ọmọkùnrin ti ń bá mi sọ ti pé mi ò gbọ́ mi ò gbọ́ ah ọkọ òun ó ti lọ yìí o ó dẹ̀ máa ń sọ pé kó wá ṣe padà sínú Islam kí ni ọ̀rọ̀ mi ọ̀rọ̀ fi lórí. ah kí wọ́n jókòó. naam. kí wọ́n jókòó lórí ẹ̀. wọ́n. kí wọ́n jókòó lórí ẹ̀. kán jókòó lórí ẹ̀. bẹ́ẹ̀. na. naam. ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì. òun náà ni pé dẹ́wàtú mọ̀ọ́dúró ẹni tá a ṣàbòsí fún. bẹẹni ìyẹn èpè ẹni tá a ṣàbòsí sí. Hmm. láàrin ọkọ láya. láàrin ọkọ láya. bẹẹni. tó jẹ́ pé bóyá ìkan lára wọn bí pé kọ́ wọn ìwà tó máa bíra wọn nú. Hmm, eyín ò ṣe eyín ò ṣe kò ìyẹn ò mí ni pé kí wọ́n á máa ṣépè fúnra wọn tó bá ń wáyé pé ọkọ látara ìbínú pé ìyàwó ń ṣàbòsí sàn tàbí ìyàwó látara ìbínú kan wá kan wá. sọ̀rọ̀ òdì síra wọn wọn ò lágbọ̀ yìí ni obìnrin ẹsẹ̀ tí ó ṣe nǹkan tí yẹn wá sọ pé yẹn ń sọ̀rọ̀ òdì sí débi pé yẹn ń gbé ṣépè. irú ilé wo ni wọ́n fẹ́ bí tọrọ rẹ̀ bá dojúrú ta ni ó gbé èyí tó pọ̀ jù mẹ́ta ni ó gbé yóò affect ẹ yóò fa affect ọkọ yóò affect ọmọ yóò kún fún sùjádà ni ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́mọ bó ṣe bá ń dè mọ́ dọ́ọ̀lì bá ń dè bá ń dè bá ń túnṣe dùn àtọ̀ yẹ kí wọ́n máa ṣe nù kéde pé wọ́n máa jí pèsè pé kò ní dáa fún ọ kò ní yẹ nǹkan kan àwọn wèrè ni wọ́n máa ń ṣe bá àwọn ọmọ àwọn eléyìí ò ṣe àwọn tí wọ́n wà ní dáírà ẹni tó lágbọ̀ọ́yé wọ́n mọ̀ yìí pé tí àwọn òun bá misbehave ìsáyidà ọlọ́run fẹ́ fi dán wò tàbí òun ti dẹ́ṣẹ̀ kan tọ́lọ́run bá fẹ́ fi kó pàṣán bò tàbí ọlọ́run fẹ́ fẹ́ dán obìnrin yẹn wò gan fún ara rẹ̀ yóò lọ sùjádà ni wọ́n bá rẹ̀ dà ó tún ti ṣe bá ó tún ti ṣe bá ń tún ṣe o sórí ọ̀rọ̀ obìnrin ẹ̀ṣẹ̀ ń tẹ̀yàn àmọ́ wò yí pé ọ̀ ayọ̀ pọ́npọ́ ti bá yẹn èyí tó burú jù ń bẹ ọ̀dọ̀ rẹ ní ọ́fíìsì pàápàá tó bá di bímọ àdúrà ni yóò máa ṣe fún yóò máa kún fún dùá ni tọkọ náà bá wá dà báwọn ìyàwó náà máa kún fún dùá ni kìí ṣe pé tí wọ́n á máa gbéra wọn ṣépè lá. naam jazakumullah khan ah. naam ẹ sọ pé mọ́nsílà sí ìyá tẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyá tàbí àbúrò bàbá ìyá. jíjẹ́ ẹ kó tàbí sí náà ẹ tó wáyé pé àwọn family bàbá ẹ màmá ẹ bẹ́ẹ̀ni. ọ̀gọ̀rọ̀ wọn nasara ni wọn. bẹ́ẹ̀ni ìyá náà ni yóò tírìtì wọn bí ó ṣe tírìtì ìyá rẹ̀ tí wọ́n bá jẹ́ nasara. ṣíyàn lè dẹ̀yẹ sí wọn tó wáyé pé wọ́n yàn pé. ẹ̀yẹ́ lè ṣe kíni. yàn lè dẹ̀yẹ sí wọn. wọ́n dẹ̀yẹ sí èyàn dẹ̀yẹ sí mọ̀lẹ́bí. ìyàn rò ń pé ìṣesí wọn gan fẹ́ máa àfẹ́tì ìmánìyàn. látara pé kíni. náà. bí báwo. látara masalan ọ̀gọ̀rọ̀ ọgbà tán bá rí yàn wọn á wò yàn pé bóyá ń tẹ́ pé ò tiẹ̀ ṣe tiwa. bí wọ́n ṣe kàwó téyì o tún ń kórun ságbọ̀n ò ń ṣe ò ń ṣèṣe àfà àbí bẹ́ẹ̀ opportunity wà sínú. ìyẹn tún ní kankan kọ́ máa wọ́n pé òkè ah ká pé òfin nǹkan tó ń ṣe yìí lẹ́ni ká pé òfin nǹkan tó ń ṣe yìí lẹ́ni bóyá nǹkan ò bá tiẹ̀ dá fún ẹ aláwọ̀ kọ́ tàbí kọ́ pé ó di kiri ó àbí. ó di kiri ó. mà àwọn kiri ó tí wọn wá rí ṣe yẹn ń kọ́ bóòlù tiwọn bóòlù ṣe jẹ́. ìyẹn ẹlẹ́kẹ̀. nígbà sọ yí pé nìsín torí pé o tó fẹ́ àwò lò fi lówó lọ́wọ́ àwọn olòṣì bachelors ni wọ́n á kúta nǹkan. ṣé o understand? sórí ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ làákàyè kìí dẹ̀ ṣe ń téèyàn ọdẹ dédéyẹ sí wọn ó kojú wọn ni bí wọn bá tiẹ̀ gba òdodo tó sọ. So, yóò máa rókì láyà wọn so díẹ̀ báyìí nìsín ah tọ́ máa ti ń fún tọ́ máa ti ń mú wá tó ń gbé kagbó fún wọn lẹ́sìn ìbílẹ̀ hikma wal ma'izatil hasana bó ṣe ń kóòtù nínú ìwé wọn wọn náà mú tiẹ̀ wá òun fi ń ṣàlàyé báyìí òun fi ń ṣàlàyé báyìí òun fi ń ṣàlàyé báyìí orí bóòtù tó tú lórí wọn yóò máa dè díẹ̀ díẹ̀ jazakumullahu khairan ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ọ̀nà ni pé imam na. tìláwà ò sí ẹ̀yàn. bẹ́ẹ̀ni wọn pọ. tíyan máa correct aláwọ̀kọ́. bẹ́ẹ̀ni. ó máa correct ọgọ́rọ̀ lẹ́yìn. na tí yìí bá ti ṣe fatiha ẹ̀yin ó mú sùúrù pẹ̀lú ẹ̀ tọ́ba ẹgbẹ́ ẹgbẹ́ fatiha àwọn jàm àwọn tí wọ́n bá rí tiẹ̀ tí wọ́n já alábùkálà bíi tiẹ̀ wọ́n lè tò lẹ́yìn rẹ̀ bó ti wọ́ tó dàmọ́ ó lè tò lẹ́yìn irú bẹ́ẹ̀ lórí ìran náà imam tí wọn ṣàlàyé ọ̀rọ̀ kíbla fún tó nílẹ̀ pé òun kan náà pé ó wá gbé kíbla fún yẹn pé òun náà ti wò bó ṣe ibi ló kọjú dà àmọ́ bí bàbá òun ṣe ti gbé kalẹ̀ lé tóun bá yí padà àwọn àhímọ̀ tó wà ní gẹ́gẹ́ wọ́n máa wọ́n máa ṣe ogun léwọn ó wà wọn pé òun ò lè fi nǹkan òun ò lè change nǹkan nígbà kan tí bàbá wọn ṣe ó wá ṣe kankan báyìí náà ṣe ń face ọ̀rọ̀ abẹ́ǹdì díẹ̀. now àmọ́ ó sún ó sì sún díẹ̀ ó sún kò lè change ẹ̀ bí. dáhùn tí tó ni. naam. ni àwọn afáàfin sọ pé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ àṣàlà máa bẹ́ẹ̀ ní ẹlẹ́mọ̀ ṣe kọ́ ọmọkùnrin kíbla. kíbla. tí o bá ti bẹ́ǹdì débi wípé yóò fẹ́ kó lórí kíbla tako tó yìí mú direction yẹn yẹn kírun lọ pẹ̀lú ẹ̀. na àmọ́ ọ̀gọ̀rọ̀ tó wá ń kírun lẹ́yìn wọn. Eh ibi tí wọ́n tó kọ́ tẹ́lẹ̀ nù ọ̀hún lè change ọ̀hún lè ṣàlàyé fún ọ̀hún mahmoud ah. pé ẹ máa fèsì tí wọ́n fèsì ọ̀gọ̀rọ̀ wa ń fèsì ibi tí àwọn fèsì. wọ́n fèsì ibi tó correct. ibi tí ó correct ìmáàmù nìkan ló bend tó fèsì ibi tó correct. kí ló dé tí màmú nìkan fi bend. òun rí pé kóun ṣáà máa kọjá àlà pátápátá ló fi bend. ṣé ibi tí màmú bá dojúkọ lẹ́yìn ó dojúkọ. bẹ́ẹ̀ ni àwọn. alimami tó àmì nìyà habibi ya sheikhana. labaik. kí wàá máa kí ni yọrọ mi sì máa ń kírun lẹ́yìn àfa. ìmáàmù ti fọ́ra rẹ̀ àwọn ni wọn ò gẹ̀ tara wọn except tó bá jẹ́ pé àwò wípé ibi táwọn jàmáà kọjú kan yẹn kò yapa sí kíbla jù. ó yapa ó kọjá ninety degree. ó kọjá ninety degrees. bẹ́ẹ̀ it's ninety upward it's ninety upward. sọ fún wa pé wọn ò ní rùn ìmáàmù nínú àwọn wọn ò tẹ̀lé ìmáàmù wọn ti yapa sí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀lá wọn ò tẹ̀lé ìmáàmù. jazakumullahu khairan. wàá fi jazakum àti. náìtì. ọlọ́mọdé aṣa ṣe dànù. wọ́n ní ọkùnrin tí ó ń kọ̀ fúnyàwó ẹ̀ láti gba àwẹ̀ nawafil. Nah. Eh, kì í ṣe torí bùkátà tó ní sí only but ọkọ yẹn ń complain pé ó ti gbẹ jù ń gbóhùn dẹ̀ fẹ́ kó lẹ́ran lára díẹ̀ ara rẹ̀ náà ni ṣe náà yàtọ̀ sí àwẹ̀. ni ni ló ti gbẹ jù torí pé ó bùkátà sí náà ni. Ah. lè lè túbọ̀ mo ní lè túbọ̀ wú. kó reduce kó fi kún eh, ní right tó right àti ọkùnrin

kíyàwó reduce tó bá yẹ kó lè gbà wẹ̀ kó lè lo nǹkan tí ó fi rí pùmùpùmù ẹ̀tọ́ rẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ ni because tí ò bá rí pùmùpùmù bẹ́ẹ̀ tó dẹ̀ yẹ pé n tó ń fẹ́nu ó lè di èrò tí ó máa fi wò ta tí ò sí ní kò dẹ̀ ní kápá bó tiẹ̀ ní kápá gan but kó kó reduce ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àpéyà wà ní secondary country la wà. naam naam so gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé secondary country la wà. pé. yíkọ̀ pé secondary country la wà secular yes secular country. okay secular country yes. la wà bẹ́ẹ̀ ni. ní wíjọ pé uh, I mean we are practicing like three religions. na. tó yẹ pé I'm practicing àwọn religion kọ̀ọ̀kan tó yẹ pé bíi Islam. secular la wa àbí multi-religious society. Okay, multi-religious society. bẹ́ẹ̀ni but àwa mùsùlùmí la pọ̀ jù. yes àwa mùsùlùmí la pọ̀ jù. àkọjá sixty. bẹ́ẹ̀ni sir. na. so ìyẹn uh, fẹ́ ṣiṣẹ́ so ó wá show interest pé wíwà pé òun fẹ́ iṣẹ́ pé pé gẹ́gẹ́ pé military tàbí paramilitary so irú ẹnìyẹn tó máa ṣerú iṣẹ́ báyẹn ó máa ń láti ṣéèvù irùngbọ̀n rẹ̀ so irú nǹkan báyẹn ṣé ìgbàláyé wà ṣé ìgbàláyé wà fún un so aláwọ̀kọ́ nìyẹn so so ẹlẹ́kejì wa ni pé. ṣé ìgbàláyé wà yìí pé kó fárun gbọ̀n. kó bẹ́ẹ̀ ni pé kó. ó dìbẹ́ lórí tí ó fẹ́ lọ ṣe ń bẹ̀. tó bá jẹ́ pé ìyà tó fẹ́ lọ dí fún mùsùlùmí ń bẹ̀ ó ó pàtàkì ó lè jẹ́ signal ó lè jẹ́ pé àwọn eré àkàn tó jẹ́ pé tí mùsùlùmí ò bá sí mbẹ̀ kò fáàrù ni ó wà mbẹ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan military báwọn kìí sí tá a lè filẹ̀ fún àwọn kèfèrí mathalan crisis kan ṣẹlẹ̀ kò tó ń tí wọ́n yọ̀bọ̀n sí àwọn èèyàn sí bọ̀ torí pé kì í ṣe mùsùlùmí ìkórìíra yẹn dẹ̀ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn fáyà lọ. tó bá yẹ mùsùlùmí náà wà ń bẹ̀ yóò sì ní àrékérekè kan tó lè ṣe ní àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní tí wọ́n wọ uniform wọ́n béèrè béèrè yìí pé nísìn wọ́n máa ń ràn àwọn lọ sí ibi tó jẹ́ pé àwọn mùsùlùmí wà ń bẹ̀ láti lè settle issue táwọn bá débẹ̀ tí wọ́n ní káwọn ṣe náà ni pé káwọn yìnbọn yóò dẹ̀ fa ewu tí àwọn mùsùlùmí tó pọ̀ ó fi jáde láyé kí ni káwọn ṣe advice mo fún wọn ni wípé láì tí lò ban torí training tí wọ́n fún wọn ọ̀gọ̀rọ̀ nǹkan ni wọ́n lè ṣe pẹ̀lú ọwọ́ àti kọ́dí ṣùgbọ́n tó wáyé pé àwọn tí wọ́n ní kí wọ́n lọ face táwọn wọ̀nyẹn wá ń lo ìbọn tàbí tí wọ́n ó fi mú ẹ̀mí wọn lọ sọmọ pé ó ti di pé kéèyàn defend ara èèyàn báyìí tó bá yẹ pé gbà àwọn ẹni wọ́n lò bọn wọ́n rí wí ṣùgbọ́n wọ́n kàn kó yín lọ ẹ dẹ̀ ní choice láti má yìnbọn bọ̀ torí pé ẹ ní right láti yìnbọn ẹ ń kàn pa àwọn èèyàn lọ ẹ àkáǹtì fúnjọ gbẹndẹ alikiamu ṣọmọ ẹni tí ì bá ṣe mùsùlùmí ṣé o lè sọ gbogbo eléyìí fún o lè sọ gbogbo eléyìí fún yóò dẹ̀ fa tí ó la ẹ̀mí lọ tí ó pọ̀ but wọ́n ń fún àwọn èèyàn ní permission láti fi irun gbálẹ̀ nísìn torí mo máa àwọn ọmọ àyà tí wọ́n wà ní military wọ́n dẹ̀ fi irun gbálẹ̀ torí ní táwọn èèyàn ń sọ. So, ó ju ti tí wọ́n ń sọ ní orí ọ̀rọ̀ ọ̀rùngbọ̀n yẹn lọ. kí ni nínú tírẹ́ẹ̀nì ìjẹ́ ọmọ èèyàn àbí sọmọ pé kéèyàn tó jẹ́ mùsùlùmí yọkọ̀ jẹ́ ọmọlúwàbí náà wọ́n ti fẹ́ gbà lọ́wọ́ èèyàn nínú àwọn trainings tí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà lọ tí wọ́n fi já dànù ó ní wípé ẹ̀yin méjì lẹ ẹ sáré láti ibi tẹ́ wà gbogbo àwọn under testing ó ti ó ti pàṣẹ bọ̀dé tó fail ni wípé tí wọ́n bá ti fọn fèrè ẹni tí bá ń bẹ ní apá ọ̀tún rẹ̀ ó gbé pọ̀n ó dẹ̀ sá eré hundred meters pẹ̀lú ẹ̀ gbígbé pọ̀n tó fà mẹ́yìn dáadáa báyìí gbà tó pọ̀ tún ó rí i pé obìnrin lọ́wọ́ à ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé ẹlẹgbẹ́ òwò ni ọwọ́ apá àlàáfíà ó rí pọ́kùnrin ni ó dẹ̀ rọra gbé ọkùnrin ó dẹ̀ sa eré yẹn ìgbà tí wọ́n máa lọ sí next stage wọ́n yọ ọkọ rẹ̀ kó ń bẹ̀ ó wá lọ bá <laughs> ẹni tó jẹ́ ọ̀gá ń bẹ̀ torí pé ó rí àpèjú Islam lára rẹ̀ ó ní wọ́n ti yọ owó kọ̀ọ̀kan bẹ́ẹ̀ oníbẹ̀ ni torí next one táwọn máa ṣe tó o bá ti tẹ̀lé òfin tí wọ́n fún ẹ wọ́n fún ọ níbọn ni sọ́mọ pé o ti sáyìn oníbẹ̀ ni pé ìbọn làwọn ò fi fọ ẹ lórí láti fi save ẹ ni wọ́n fi yọ ọkọ rẹ kó ń bẹ̀ ọ wá ń béèrè lọ́wọ́ ọ́fíìsì náà yẹn pé ṣé gentleman ò sí nínú iṣẹ́ yìí ni ọ̀gá yẹn wá ń dá lóhùn pé gentleman wà gentleman ó kàn ní báwọn ṣe define ẹ̀ ni. tí a bá ní kọ́ pàyà rẹ̀ ọ́ kọ̀kọ́ paná ńgbọ̀ bá paná lọ́wọ́ àbèrè pé kí ni ìdí tẹ́ fi ní kí n paná tó sọ fún gbogbo tí mo sọ yìí mo ń kó tì ọmọ ìyá ni torí <laughs> nígbà tí àwọn àwọn fantasies tó fi wà lórí wa àwọn pé one of the ways tá a fi lè change nǹkan nílùú òní káwọn ká gba military lọ ká gbàjọba ká declare Islam ká ti bò gbogbo oyún náà àti ṣe é sẹ́yìn ká bí forty forty five years ago so kọ̀dí kankan tí ó ń disturb wa àwọn kan nínú wa ó ní pé obey before complaining òfin tí wọn bá ní kó o ṣe ọgọ́dọ̀ ṣe ná ah, kò sí pé kó o béèrè yìí pé báwo lè lè ṣe jẹ báwo lè lè ṣe jẹun ntí àwọn míì nínú wa tí wọ́n fi fà sẹ́yìn nù yí pé á iṣẹ́ yìí ò ní jẹ́ iṣẹ́ tí àwọn lè ṣe pọ̀tù nínú àwọn afa sọ pé rárá torí wípé tí àbárí mùsùlùmí ń bẹ ewu ńlá ni fún wa ní ọjọ́ ọ̀la so àwọn kan lọ fi wọ́n láyà rẹ̀ wọ́n dẹ̀ tara bọ̀ but advice tí àwọn afa ń fún ọ ni pé nígbà tẹ́ ti tara bọ̀ yìí ẹ máa ṣe gbèsè díẹ̀díẹ̀ táwọn nǹkan wọ̀nyí tí ó fi ní àtúnṣe tí ó fi ní di wípé aṣáàrí àwọn ilẹ̀ mùsùlùmí lówó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n ti rúgbọ̀n lẹ̀ wọ́n ti oríṣiríṣi nǹkan kan báyẹn ṣé gbogbo àwọn tírénì tẹ̀ ń sọ iná làwọn náà ṣe ni wọ́n ní bẹ́ẹ̀ ni nígbà wọ́n bá di senior officer tán làwọn náà ṣe ń tó ń tọ̀ bí ìmánì olúkálùkù bá ṣe gbé sí. Ah. Hmm. ẹlẹ́kejì ni pé hmm. ní àwùjọ tá a wà yìí imperialism dá a imperialism imperialism bẹ́ẹ̀ ni èèbó là ń sọ. <laughs> so a ti kó àṣà wọ́n ti kó wa lẹ́rú. bẹ́ẹ̀ ni. wọ́n ti àmì wọ́n ti kó wa lẹ́rú. bẹ́ẹ̀ ni so kí ni mo fà yọ ni pé tábà wo most of the school nisin bẹ́ẹ̀ni. so we are western islamic school so wọ́n lè rules down i mean wọ́n wọ́n ní àwọn òfin tí wọ́n ń tẹ̀lé. bẹ́ẹ̀ni. gẹ́ pé tí wàá bẹ lọ sí school láti monday to monday to thursday so wọ́n máa ní láti wọ shirt àti trouser so wọ́n dẹ̀ ṣe òfin yẹn ní nìkan àmì pé ní pé nǹkan tó yẹ pé o gbọ́dọ̀ tẹ̀lé so tó bá fẹ́ wọṣọ míì ìyẹn wá di friday. bọ̀dà àwọn tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí wọ́n ń ṣe skul mùsùlùmí wọ́n ń ya tiwọn lọ́tọ̀. no àwọn náà àwọn náà àwọn náà mú kinní yẹn wọ́n. ẹ eh, but wọ́n ní ìjẹ́ kó wá ṣe rea compliant. wọn ò jẹ́ wọn ò ṣe bí wọ́n ti ń ṣe wọ́n ń jẹ́ kó bóyá kò jẹ́ kó máa ń sàkóso títẹ̀lé òfin ṣẹ̀ríà ok títẹ̀lé òfin ṣẹ̀ríà tẹ́mi níbẹ̀ ni pé àwọn tó bá jẹ́ òun àti àbáwọn tó bá jẹ́ obìnrin obìnrin tó bá wà ń bẹ̀ aṣọ tó bá wọ̀ yóò bubú kò jẹ́ tí ó fi àwòrán alẹ̀ yóò dẹ̀ ṣe dáadáa. fún àwọn obìnrin bẹ́ẹ̀ ọkùnrin it is most and compulsory ah. kó tẹ̀lé kó wọ. ẹ káwọn òbí bá wọn sọ̀rọ̀ àwọn òbí mùsùlùmí kí wọ́n bá wọn sọ̀rọ̀ tó o bá ti fọmọ sí ibì kan ọlẹ́nu ọ̀rọ̀ ń bẹ̀ ṣé báwo fún wọn tọ́ ni ọlẹ́nu ọ̀rọ̀ ń bẹ̀ káwọn mòbí mùsùlùmí bá wọn sọ̀rọ̀ because àwọn skul mi wọn abẹ jẹun ṣe bá ń tẹ́jẹ́ mùsùlùmí làwọn náà tí irú nǹkan báwọn àwọn òbí bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ change uniform àwọn ọmọ gan tí ẹjọ́ kùnrin bá ṣe kéré tó ọkọjá ọkọjá kínní ọkọjá orúnkún ó lọlẹ̀ dáadáa bi nisfu sack ni wọn gbé sí so obi ni ò ní dákẹ́ sanwó ni ṣé bó ń sanwó so òní ò ní dákẹ́ wọ́n lè sọ pé tiẹ̀ pọ̀ jù mbẹ́ but kofi tó ní tó ń jà fún tó pọ̀ ó gbọ́dọ̀ pọ̀ ni bí ọ̀sẹ̀ tó lọ precisely. naam so èmi àti àwọn ọmọ ìyá kan so a jọ ń sọ̀rọ̀ nínú nínú wa ọlọ́run kára jọ pé àwọn méjì ti máa rì Nah. so a àwọn sọ̀rọ̀ nìka so. àwọn méjì ti mari àbí ẹ̀yin méjì ti mari méjì ti mari ẹ̀yin méjì àbí àwọn méjì. àwọn méjì ti mari. mo ń gbọ́ mo ń gbọ́. so. gbogbo àwọn ìbéèrè lọ́kọ́lá àtọ́wọ́ àwọn ìbéèrè ń bolo diri mo ń gbọ́. so ìkan ìkan nínú àwọn tó mari yẹn so wọ́n á ní pé wípé òun fẹ́ ṣe mọ́sí náà nígbà tó ń fẹ́ ṣe. ó ní pé òun fẹ́ ṣe mọ́sánná. ó fẹ́ ṣe ìyàwó kejì. ó fẹ́ ṣe ìyàwó kejì kò tí kò tí tó oṣù mẹ́fà. tó fẹ́ tà kọ́kọ́. tó ṣe alákọ̀ọ́kọ́ so àwọn sọ̀rọ̀ yẹn so èyàn tó wá jẹ́ alákọ̀ọ́kọ́ yẹn so ó wá ní pé ìgbà tí ó fẹ́ ṣe nìka pé tíra wo ló kà kó tó ṣe nìka so bó ṣe wá sọ̀rọ̀ yẹn. ó ní kíni. ó ní pé tíra wo ló kà lórí nìka pé kó tó ṣe nìka. bẹ́ẹ̀ni. so ìgbà tó wá sọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n gbà pé orí sọ nígbà tó wá sọ̀rọ̀ yẹn. so ìwọ gbà pé ọmọbìnrin yẹn rí sọ ó rí wí. ta ló bi léèrè pé tíráwó ló kà lórí nìkan. ó bi aláwo kọ léèrè tó lóun fẹ́ ṣe ìyàwó kejì. ta ló ń béèrè lọ́wọ́ èèyàn pé tíráwó ní. ìkejì tó ti márì yẹn àwọn méjì ló ti márì. bẹ́ẹ̀ni. so èèyàn tó fẹ́ ṣe ìyàwó kejì tó fẹ́ ṣe márì fọ. wọ́n jọ fẹ́rẹ̀ wọ́n fẹ́ àwọn around the same time ni. ìyẹn ti márì síwájú ìyẹn ti márì nígbà o di marin tiɛ ok ele tɔ wa sɛ fɛ fa lɔ yi ɔfɛ sɛ keji ta kɔkɔ wa bɛrɛ pe lori igbeyawo gan tilawo lo kana because ne yɛn ba sa se eyin o sa ni danilɛkɔ lori rɛ pe idanileko wo lo ni ko to fe ta kɔkɔ tofi wa gara fɛ sɛ keji nisin Abise bere bɛrɛ nu na. so ọ wá ní pé òun ò kàtúrà bẹ́ẹ̀ sùgbọ́n ní òun lectures. ó ní sùpẹ́rẹ́ òun gbọ́ lectures lórí àmì lórí àwọn kìnìún yẹn so bí aláwọ̀kọ́ yẹn ṣe wá sọ̀rọ̀ pé tíra olóka yẹn ó wá I mean ó ti ó ti arrest attention mi láti fẹ́ jẹ́ kí n bí léèrè ló láti fẹ́ jẹ́ kí ṣé mo sọ tó ń fẹ́ sọ. so àmì láti fẹ́ jẹ́ kí n mọ̀ nípa nǹkan tó ń sọ dáadáa so àwọn sọ̀rọ̀ so ó wá mú ẹ̀rí kan wá so ó sọ̀rọ̀ kan so ẹnì kejì ó wá rọ́dù nǹkan tó sọ yẹn so wá ní pé níbo ni ó ti rí ẹ̀rí yẹn pé mi ò lè mi lè fa mi àmì mi ò rántí ibi tí wọ́n sọ̀rọ̀ lọ so wọ́n á sọ̀rọ̀ pé wíwà pé èèyàn tó bá fẹ́ bíkèrù pé seven days pé èèyàn tó bá fẹ́ ọlọ́mọge pé seven days ló máa lò pẹ̀lú ẹ̀. so tó bá fẹ́ tó bá fẹ́ ṣe ọlọ́mọge létà kọ́kọ́. tó bá fẹ́ bíkèrù. tó bá fẹ́ ọmọge létà kọ́kọ́. létà kọ́kọ́ tàbí tó jẹ́ pálá kọ́kọ́ náà. naam rárá rárá tó bá fẹ́ ta alákọ̀ọ́kọ́ yẹn o kò tí ì exist alákọ̀ọ́kọ́ ìyàwó kan tuntun tó nínú lónìí so ṣó ti yẹ báyìí nísìn ẹni tó ti níyàwó tẹ́lẹ̀ ó wá fẹ́ ṣe ìyàwó kejì kó tó di wípé wọ́n máa pín oorun wọ́n gbọ́dọ̀ pín oorun tí ò bá pín oorun ó ti ṣàbòsí àbòsí tó yẹ pé níjọ́ pé ní àmọ́ olè mọ́ bọ̀ ló fi jẹ́ wípé kì í ṣe pé mo lówó nìkan lèèyàn máa fi ń sọ pé yóò ṣe àwọn kì í ṣe pé mo ní agbára àti súnmọ́kùnrin nìkan súnmọ́bìnrin nìkan ṣó ní time àti láti handle situation yẹn tọkàn nínú tó bá kò sẹ́ni tó lè ṣe tán but kó ṣe gbìyànjú ní bọ́ bá ṣe bọ́lá. nà tàkọ́kọ́ téèyàn fẹ́ èèyàn wá fẹ́ ṣe kejì lé èkejì téèyàn ṣe yẹn ọmọge wà ní. látùn wá máa ní oorun padà ọjọ́ méje láàlò lọ́dọ̀ èkejì tó jẹ́ tuntun yẹn tó yẹ pé abilékọ la fẹ́ lé ọjọ́ mẹ́ta ni a lò lọ́dọ̀ rẹ̀ kó tó di pé ìyẹn lè máa sùn tí ní o. abilékọ àbí àbí bóyá obìnrin tó kó ti mọ ọkùnrin. òun náà lábílẹ̀kọ ọgbọ́n yorùbá ni. no abilékọ obìnrin tó ti ní tó ti lọ ilé ọkọ bọ̀ adélébọ̀. kí ló ṣe bó ti má no kò má rí ṣùgbọ́n ní kì í ṣe bíkìrù. ẹni tí ẹni tí ìṣàbílẹ̀kọ ẹni tí ò níyàwó tí ò lọlé ọkọ a lè pe lábílẹ̀kọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ̀kọ̀ lọ́kọ rí ọṣẹ wà ní ọkọ báyìí ni seven days láàfù ó ti lọ́kọ rí three days láàfù. ètò ọ̀pẹ́ lákọ̀ọ́kọ́ gan ọmọ bóyá ti mọ ọkùnrin ọ̀fẹ́ máa wá fi ìdí kókò nu wàhálà mi lọ́fẹ́ dálẹ̀ fúnra rẹ̀ torí pé ò tí ì ní àwòrí lóúnjẹ ń sọ lóúnjẹ kó kó sínú ogun àwálà ẹ̀ ẹ̀. now ẹ ń sọ̀rọ̀ lórí pé ogun àmì oh, ogun pínpínlẹ̀ kan bẹ́ẹ̀ni so incident kan ṣẹlẹ̀ sí mi èèyàn tó bá jẹ́ bíi bàbá èèyàn tó jẹ́ pé ó ti fẹ́ yàwó kan síta bẹ kò jẹ́ kí ìyàwó tilé mọ̀. ok. so kò dẹ̀ jẹ́ kí kankan nu àwọn family náà bẹ̀ tí àwọn tó jẹ́ nínú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n rẹ̀ mọ̀. bẹ́ẹ̀ni. so ìkànnú ọmọ rẹ̀. na tó trust. bẹ́ẹ̀ni. so o o o wá sọ̀rọ̀ yẹn fún. ó carry along. bẹ́ẹ̀ni ó carry along. na so ó wá sọ̀rọ̀ kan pé yíwá pé èmi àti ẹ ti jọ ní àdéhùn pé kò sí ọmọ ní àárín wa. ìyẹn e, e, èmi tó fẹ́ yẹn. and the second wife pé kò ní sọmọ láàrin àwọn. ẹnìyẹn ti mari rí abilékọ ni. ẹyin is excuse. ní o ṣe ni pé wọ́n máa ń ṣẹlẹ̀ ṣe pé àwọn tí. ṣé condition ni pé kọ́ mọ́ bímọ fóun. iná ni mo ń sọ yìí èkejì tó fẹ́ wọ́n ti gbé condition fúnra wọn pé kọ́ mọ́ lóyún o n tó ń sọ nìyẹn mọ́ lóyún àbí n tó ń sọ kàn ó dẹ̀ gbà bẹ́ẹ̀. ọmọbìnrin ẹ gbà bẹ́ẹ̀ ṣètàn méjèèjì kọ́kàn ma súnmọ́ lásán ajib naam kí wọ́n á béèrè rẹ. naam kí tó lọ lórí yẹn ìbéèrè aláwọ̀kọ́ tí mo fẹ́ béèrè mo ti gbàgbé tí wọ́n tún béèrè pé tíra ọ̀lẹ́ lè recommend láti kà láti fún. bá ṣe tán máa wọ̀ rí bá now torí tọ́ ọba tí ìṣètàn tá a bá kọ́ ọba katira nísìnyí fìtínà ni ọ̀dà alẹ́ fún. now so bóyá pé àméjì wa dàgbà pé ọlọ́run á pé ọkọ wa kú so wọ́n á fẹ́ pín ogún so kí ni. sọkọ ní sọkọ ní òbí. no òbí ọkọ ti kú bàbá àtìyá ti kú. wọ́n ti kú náà. bẹ̀t ó ní ìyàwó àtàwọn ọmọ ó dẹ̀ ní ẹbí. ok bí abẹ́ ẹ̀gbọ́n àtàwọn àbúrò so position wo àwọn ọmọ ti blọọkù àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti wọ́n torí pé àwọn ọmọ wa àwọn ẹ̀gbọ́n ò ní jogún táwọn kan bá ti wà láyé wọ́n máa ń blọọkù àwọn kan. Eh, eh, eh. Naam, jazakumullah khairan. Naam. kí ni ìbéèrè gan. ìyàwó kejì kí ni kí ni ẹ̀tọ́ ìyàwó kejì ẹ̀tọ́ obìnrin yẹn. obìnrin wo. tọ́wọ́ à ń tà tí kọ̀sẹ́ntì wọ́n sọ fún. bọ̀t àwọn ẹbí ẹ̀wọ̀n ẹbí ọkọ mọ̀ ọ̀kan nínú àwọn ọmọ síwẹ̀ ọmọ ìyáálé ọ̀kan nínú wọn mọ̀ ẹ̀ tí wọ́n bá fẹ́ pín kúkẹ́ sọ̀rọ̀ síta pé ẹlòmíì tún wà ono náà ṣé mùsùlùmí dẹ̀ ló obìnrin yẹn àyè òpin kú bọ̀dà àwọn yìí ni wọ́n dúró ni wọ́n wọ́n lẹ́nu sí tí ogun tẹ ó fi jáde. ìṣesí yìí ó pọ̀ àmì ó wọ́pọ̀ lára àwa mùsùlùmí ara tá a pera ní onísùnnà so àti àti ìbáìbù àkọ́jọ àwọn àwọn tí wọ́n ti àmì àwọn tó wà socialize bí pé ká máa lọ ní títì ká fa ká fa ìyàwó wa lọ́wọ́ tàbí kí. ṣé kọ́tọ̀ wọn ni. ẹ. kọ́tọ̀ wọn ni pé ká fàyàwó wa lọ́wọ́. àwọn láìkẹ́ bí pé kán máa lọ. rárá torí pé wọ́n láìkẹ́ mí pé kò sí nínú tiwa náà. à ń lọ láwùjọ. ṣé àràmù ló ṣe nígbà mo bá fàyàwó mi lọ́wọ́ ní títì. question tó ju agbára rẹ lọ lò. <laughs> ẹ̀ tí kàtírà ẹ̀ ti ń wele ìtọ́ba kàtírà má lè jù kí lóko kéde tí wọ́n kà ní wele léyìí. now now salamu alaykum wa rahmatulah. wọ́n ní ìkànnù àwọn ọmọ ya wa ọlọ́run bá fi ọmọ ọkùnrin. kò yé mi o ok ọlọ́run fọmọ kẹ́ wọn dé wọ́n lọ wá sọmọ yẹn ní Zubair Aisha kò yé mi ṣé bèjì ni. oh ok aisha ọmọ zubair ni ok eh. zubair aisha ni wọn kọ mo ṣe ń wò pé tẹ̀lé kó ló fẹ́ wà mí. aisha zubair. bẹ́ẹ̀ni aisha zubair ni bẹ́ẹ̀ kó jẹ́ zubair aisha so wọn Ọlọ́run bá fi ọmọ obìnrin kẹ́ so wọn fẹ́ ṣe àkíkọ ní two o'clock lọ́la ọ̀la twenty fifth bẹ́ẹ̀ ní ọní láti ìjìgbò àbí láti dìímù káwọn márùá tó ń lọ sí orísun báre kádẹ́bọ́lẹ̀ ní ìfẹ́lódùn káwọn wọ márùá míì. rárá mọ́yà ń tẹ́ ṣe ni ẹ kọ sínú pépà ẹ fún wọn. ẹni tó bá fẹ́ ó lè rí Abu Mariam àbí kó rí mi kí n sẹ́ǹdì náà. kọ́ńbọ̀lẹ̀ mi ní sísọ kọ́ńbọ̀lẹ̀ sunbari. ok fine wọ́n ní so kábọ́lẹ̀ ní military zone lọ́nà ìdímù bẹ́yẹn so ká wọrí sunbari so uh, ibo ni ibo ni kí lórúkọ bus stop yẹn ìfẹ́ ló dùn àbí ìrì kí ni ẹ gùn. ok number two holy mary close ibẹ̀ níbi tá ń lọ number two holy mary close láago méjì lọ́la ọlọ́mọ àwòkọ́ jẹ́kun ní alùbáríkà. àmín àmín. ẹ̀nà kọ́lọ́mọ́jọ kó bá tán kó bá bí aago bùkátà wa wọ́n ní kan nù àwọn ọmọ ìyá wa lóbìnrin ń pé bàbá sísítà yẹn wọ́n fẹ́ ṣe operation fún ní ibi ìtàn báyìí tó súnmọ́ ibi nǹkan ọmọkùnrin wọ́n ní so ibi ìtàn lọ́ti fẹ́ ṣe operation yẹn fún bàbá yẹn all I need sixty five thousand naira fún operation yẹn then there's another sista náà tó ti ọkọ ẹ̀ ti jáde láyé so opó ni so ó fẹ́ máa wá nǹkan ṣe tá a lè fi máa pawọ́ dà tá a lè fi gbọ́ bùkátà gbà tí kò tí rẹ̀ ní fẹ́ so kọ́lọ́mọ́jọ kó pèsè kọ́lọ́mọ́ bá pèsè ọkọ̀ gidi fún láìpẹ́ tá a ṣe dáadáa sí ju bí ọkọ̀ tẹ́lẹ̀ ṣe ń ṣe lọ kọ́lọ́mọ́ bá dẹ̀ jọ kó bò so cases meji ó jẹ́ one hundred and fifteen thousand àbí one fifteen so one fifteen kọ́ so one fifteen ni ó wà required by fún cases méjèèjì ti all operation sixty five thousand ti um, opó tí wọ́n ta sọ wọ́n níyẹn fifty thousand naira kọ́nà bá jọ kó bọ́ ọ lẹ́sọ̀ gbẹ́ni tó bá fẹ́ mu wá ẹ bá gbà á jọ sínú àwọn tó máa ń gba owó yẹn dànù àwùjọ ìlẹ̀ ọ̀hún sí ń tòsí ok ẹni tó bá fẹ́ mu wá lè mu wá síwájú ń bí ibi tòsí mi ń bàdùn mi báyìí ká drop ẹ̀ síbẹ̀ tá a bá dẹ̀ fẹ́ um, ṣe transfer a lè rí àbọ̀ Aisha àbí àbọ̀ Mariam ká ṣe ká bẹ̀rẹ̀ account number tá a máa ṣe transfer sí. Si ọlọ́bàjọ́ kó jẹ́ kí a túbọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa ṣe láyé jù báyìí lọ. Assalamu alaikum warahmatullahi سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى البيت على أزواج وذريتك وذريته كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى البيت على أزواج وذريتك وذريته كما باركت على إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته